things that I mentioned. I wanna benefit from the friendship. I wanna get the late night message from you, from you. I put my hands around you. Gotta get a handle on you. Gotta get a handle on the fact that I I'm too good to you. I'm way too good to you. You take my love for granted. I just don't understand it. No, I'm too good to you. I'm way too good to you. You take my love for granted. I just don't understand it. 105.9 FM. Professionalism nurtured by experience. Ibadan, Black Belt, Moblad are ready to shut down the Walkers District. Register now. Roadshow. Roadshow. With Captain Raleigh. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Sunny Digital. Got the club going up on the Tuesday. Got your girl in the cut and she Tuesday. Club going up on the Tuesday. Got your girl in the cut and she Tuesday. Club going up on the Tuesday. Got your girl in the cut and she Tuesday. Club going up on the Tuesday. Got your girl in the cut and she Tuesday. Squad going. Nobody flipping, nah. I just did three in a row. Them shows is back to back to back, nah. Put the world on a sound. You know, party in the weekend. Ain't got no mother time. The party on the weekend. Tell Jello, bring the juice. We about to get lit. Fill the room up with some things. One night off and this is it. Always working All the time and not all time. This crazy back home. It kills me that I'm not around. I think we getting too deep. And I'm talking might be too true. Upstairs, I got So I got them for you. I don't need the pills. I'm just gonna have another drink. And when I'm putting working on the weekend, I look back on this and think how we had the club going up on a Tuesday. Got your girl in the cut, she choosing. Club going up on a Tuesday. Got your girl in the cut, she choosing. Club going up on a Tuesday. Got your girl in the cut, she Tuesday. Club going up on a Tuesday. Got your girl in the cut, she Tuesday. Working Monday night on the corner flipping. Girl in the cut, she choose that club going out on a Tuesday. Got your girl in the cut, she choose that club going out on a Tuesday. Got your girl in the cut, she choose that club going out on a Tuesday. Got your girl in the cut, she choose. Got the club going up. It's five minutes past 4 p.m. on Fresh 105.9 FM. A very good evening and welcome to Tuesday's edition of the Road Show with Rolake. As we do on Tuesdays, my ladies are in the building and we're going to discuss matters arising. And before I introduce the ladies to you, as we do, a quick rundown of everything to anticipate from now till about 4.45 p.m. on Fresh 105.9 FM. Okay, we're with you till 4:45 p.m. At which point the sports crew takes over and they'll update you on everything you need to know about the world of sports at 5 p.m. Stay tuned for Let's Talk About It with Sir Yinka Ayefele and Eniton Olusegun Bamidele, EOBJP. And at 7 p.m., stay informed with the national news, first in English and the translation in Yoruba language commences right after. At 7.30, I am back with you on tonight's edition of The Other News and we'll see what's trending home and away from 7.30 till I say my thank yous and goodbyes at 9 p.m. And that's the full rundown of the roadshow for today, the 14th of June, 2022. Welcome once again my name's Rolake. Let's take a music break. When I come back, I'll introduce my ladies. But for now, we're headed straight back to the music right here on Fresh 105.9 FM. The next song I have for you on the show is by Dwayne Stevenson and it's called Think Twice. Enjoy. doesn't look back. He pretends he can't hear her. Starts to whistle as he left Augusta. Seems embarrassed to be there. Oh, think twice. It's just another day for you and me in Kingston Town think twice. Just another day for you, you and me in Kingston Town. Oh, think about it. Ah, life in Kingston Town. she's been crying. She's got blisters on the soles of her feet. She can't walk, but she's trying. Oh, think twice. It's just another day for you and me in Kingston Town. Oh, think twice. It's just another it for you, you and me in Kingston town. Oh, ah, just think about oh, life in Kingston town. Just another day for you, you and me in Kingston Town. time. Life in Kingston town. Roadshow. With Captain Raleigh. 12 minutes past 4 p.m. on Fresh 105.9 FM. This is Girl Chat Tuesday on the Road Show with Rolake. I'm starting from our compassion. Yes. Olamide is in the building. <laughs> What's going on? Uh, <laughs> Welcome. Good evening, Captain. <laughs> nice to have you here. Dolapo, what's going on? Good evening, Captain. Yeah, democracy baby because this is Nigerian green. Yes, yes. Welcome on the show. I've got Shola Filani as well, really in green and white. Okay. Happy Democracy Day, ladies. Merry Gift Sunday is here with a touch of floral something something. What's going on? Yes, so even I'm wearing some sort of, I don't know, bluey greeny kind of thing. But yeah, I salute you. Welcome, ladies. Thank you. Nice to have you here. Everybody knows that in Nigeria, well, you can get married any single month of the year, but we have wedding season in this country. Would you agree that there's wedding season? So, summertime, the traditional summer holiday time, a lot of weddings happen, and then during Christmas time as well, a lot of people come home from different parts of the world, take time off work to get married. So I was thinking about it and how expensive sometimes weddings can be, and I wanted to know: Are my ladies team small wedding or team big wedding, like a carnival kind of wedding? Would you like loads and loads of people in attendance, or do you want something cozy and quiet? And what brought this up? I was watching an interview that Otedola's daughter um, did recently and they were talking about her wedding to the musician Mr. Easy and she was talking about how she wants something quite small and that she was walking up the aisle or down the aisle and saw somebody she couldn't recognize that would upset her so she's not expecting to see anybody that she does not know personally at her wedding. And it got me thinking, can you really manage that in a Nigerian? But maybe you can. So I wanted to hear from you guys. Do you want a big wedding? Do you want a small wedding? Have you thought about it? Those that are on their way to get married, break some hearts on the show this evening. <laughs> what are your thoughts on this mm-hmm. matter? Don't lack for. Okay, big honestly, or small. Honestly, if I have my way, I have. Do you want a wedding party wedding. kind of wedding? Eh? <laughs> No. <laughs> Why you say small, because small to me might be 50 people small to Mary Gift might be five, small to Olamide might be two hundred. I think small is relative in Nigerian standards. <laughs> okay, If I'm going to go with like my own size of small, mm. if I'm going to say there are plenty, mm. there are hundred people, okay. just hundred. Okay. If I have my way, that's what I want. Okay. Because that the hundred, I'm giving my mom the chance to invite whoever she wants to invite. But me, le left to me, I just want my family my husband's family, whoever, my friends, and maybe some few people that just want to attend. And that is all. They're just joining me and my husband. There's only for a big party. So honestly, if I have my way, I want a small wedding. So like 100 people, that's a small wedding to you. Hmm. Some people might say 100. That's a lot of people. <laughs> but you say 100 is not, not, you don't want more than that. Okay, let's hear from Alamide. Uh. Ah. Alamde, this, day looks to me like this one, we're gonna shut down one area for like Sh three days. Yes, so. <laughs> I want a grand style wedding. Okay. Like a big one. A massive carnival kind of yes, wedding. But I would like to go with my budget. Okay. That is it. I won't go out of my budget. Okay. But, but you still want I a big my, wedding. If I have my way, I'm going to have a big wedding. So, like, how many style. people are we looking at? Ah, yeah. <laughs> I don't know. My mommy, my mommy alone. Mm. Ah, because uh, I, I, I have um, an experience like that. Mm. Uh, my sister's wedding. Okay. My mom practically, I don't know. I, I think our own, our own guests, they were more than, <tsk> ah, if, if they give or take, let me say, it was not 100 <laughs> mommy alone. My mommy. We've not started counting, you know, daddy's friends. Si you guys are siblings. Friends. My friends came all the way from. So that's why I'm saying my own wedding. If my my friends can come from Ogumosho, Ibadan, Ilorin, for Ekiti, for my sister's wedding, wedding. Okay. I know. It's my own wedding matter. me i want but i'm going to go with my budget i'm not going to go beyond my budget or i'm, I'm not going to do more than myself hmm. Hmm. but if i have my way if i have that money I'm going to I'm going I'm shutting down that day. Hey, again, anywhere again. in Nigeria. Okay, oh, you've heard from Alami. Just don't charge us too much money for your Ashebi or we won't come. Ah. We'll get to that. Shall I Shola any big or small wedding. okay. So when you say small, how many people? Fifty people. Okay. Okay. Interesting. Okay. Okay. Okay. Mary Gift. I already know Mary Gift is going to say small wedding. Something about you just strikes me as someone that won't want a lot of fuss. A small one or a big one? Mm. I <laughs> didn't think that small. Wow, 20 people. Just 20 people at the wedding. So you want a small, small wedding, an exclusively small wedding. <laughs> That's very interesting. So you've heard from my ladies. I'll tell you what I did during my own time. I'll tell you what I did during my own time. So Olamide wants a what? A big wedding. Dolapo wants what? Small. A small wedding. A small, small. one. Shola Filani. Everybody says small, but small is relative because we've had from 100 to 50 to 5, and we want we have Olamide that wants a carnival, uh, shut <laughs> down the city. Grand style wedding. Grand style wedding. Yes Let's hear what the callers have to say. The numbers to dial 080 32 32 1059, 080 And of course, on Twitter, you can find us at Fresh FM Ibadan. Drop your comments. Tell us if you like a big wedding, a small wedding. If you're married, what kind of wedding did you have? And what have been your experiences attending either a big wedding or a small wedding? Why do you choose what you choose? You've heard from my ladies. I want to hear from you. Hello. Good Hello, evening. Good Hi there, good, evening. This is Fresh FM. Uh, ah, this is Moses uh, from uh, Mr. Moses, you are going to uh, ah. talk into your speaker. You're going to switch off the radio in the background so we can hear you clearly. Okay. and uh-huh, that's better. Shout at me, Mr. Moses. Shout at me so I can hear you well. My radio is not on. Okay, let's have your contribution. Okay. Uh, for me, I want a small uh, wedding because a small wedding is okay for someone with a small problem. A but small wedding, wedding, is okay for someone with a small problem. <laughs> Yeah, yeah small problem. okay, but why is it a problem? Well, that you know, this, uh, our people that are flying NRC will they won't sugar on their <laughs> it's a serious matter, Mr. Moses. Where are you from? Where in Nigeria are you from? I'm from I'm from uh, State. Okay, you're from Ondo. Okay, okay. Yeah. Okay. So if you now go for a big wedding, remember they have called the dead and the living together. Ha. <laughs> Mr. Moses, we're talking about a day of joy, oh, not a day of mourning. But we hear you. You want a small wedding. Don't make it sound like we're burying somebody. <laughs> he says for small problem, small wedding. I thought I was going to say small budget, small wedding, but he says small mm-hmm. problem. Hello, good evening. Hello, good evening. My name is Laura, calling from within Ibadan. Okay, welcome on can the show. Hear me? I can hear you loud and clear. Yes, Let's have your uh, contribution. Yes, I I feel that you know some persons will want it cozy, some mm. persons will want it loud. Mm. But when you look at your contact list, when you mm. look at the kind of family you're coming from, if you have a mother who wants it loud, you can there's no way you can tell her on your happy day that she should not invite her friends from far and near so, but for me as a person, I like it cozy. Okay. You okay. Know? Yes, so, I like it cozy. Yeah. Thank you very thank much. You. We it. appreciate you and yeah. your contribution. So he says a small cozy wedding, but he's not going to deprive his mom the opportunity to invite people from far and near. We're going to take a commercial break. This is Fresh 105.9 FM. Don't go anywhere. Don't touch that dial. Fresh 105.9 FM. Invigorating. Have you heard? Mama's Helping Hand. is 10 years stronger, and the best part is it's because of you, our ever growing family of consumers. You've shown us love for 10 years, so allow us to pay the favor with amazing discounts of fashion, gadgets, groceries, mm-hmm. beauty products, mm-hmm. home appliances, and much more. Correct. Don't dull. Join us to celebrate and enjoy these amazing offers. uh-huh. it's, it's fancy. Jumia, celebrating 10 years with you. ilé iṣẹ́ tí pọ́ǹpì concepts onílé ìfọkànbalẹ̀ àti ṣe fifty percent discount ìyẹn ti ré kọjá a tún ti bẹ̀rẹ̀ forty percent discount lórí ilẹ̀ tẹ́ bá rà lọ́dọ̀ wa. bẹ́ẹ̀ni o mega promo tá a gbé jáde fún ní oṣù méjì gbáko lọ́pọ̀lọpọ̀ ti jẹ àǹfààní fifty percent discount ìdùnnú ṣubú láyọ̀ kò tí ì péjú fẹ́yìn náà o. a tún ti ní àǹfààní forty percent discount kalẹ̀ báyìí. ẹ̀dínwó lórí ilẹ̀ tẹ́ bára nílé iṣẹ́ tí pọ́ńpì concept ìbàdàn. onílẹ̀ ìfọkànbalẹ̀ bẹ̀rẹ̀ láti monday june six sí tiwọn wednesday august ten ọdún yìí ni o. ilẹ̀ one point five million ní mọ́níyà àti lágùn. ó ti di nine hundred thousand naira báyìí. tìlàjì táǹtà ni one point ìwà gba fọ́ọ̀mù. ọ́fíìsì ti pọ́ǹpì tó wà nọmba twelve àrẹ́tẹ̀dọ̀ street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. ti pọ́ǹpì tẹ́ retí ti dé. ẹ àdínú ìbàdàn. ti pọ́ǹpì concept developer that cares. Yeah. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use kung fu? No dear, na hole for teeth they cause most tooth pains will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Now, the Nigerian Dental Association, they recommend Colgate. You are listening to the station that keeps you fresh all day. Fresh 105.9 FM. It's your boy Sasuke. Hey, it's your girl YJ. You, are not chilling with David Doe. This is Bantu. My name is Ali Baba. Keep listening to Fresh 105.9 FM. Keep it, keep it locked. Ooh, yeah. Oh, ay. Vaya bailar solo, no. Baby, so the big I'm making my happy me shady. All the girls calling me baby. See me see baby. Fine boy, wake up, I be seeing baby. Tell me. Mama forget, see that way. Me I be complete package. Oh, me I be fight for your love, but I no be beg for your love. I no be beg for your love. I no be beg for your love. Me I be fight for your love, but I no be beg for your love. I no be beg for your love. No, we yeah, baby, yeah, baby, show me be your vibe be about. I want you to treat me like a king, baby. Baby, baby, baby. just let me be about. Yeah. Be about. Waiting, you need, baby. I get the sauce, get the juice, baby. I get the everything for you, baby. As long as you there. Oh. Bad boy, when you know if use play game. I be king, I be me, shit. Eh. Yeah, you know, so my love far away, far away. Ah, hey, eh, eh. Me, I be fight for your love, but I know be beg for your love. I know be beg for your love. I know be beg for your love. Me, I be fight for your love, but I know be beg for your love. Ah, ah, ah. I know be beg. 105.9 FM. Professionalism nurtured by experience. 26 minutes past 4 p.m. on Fresh 105.9 FM. It's Girl Chat Tuesday, and I welcome you back. My ladies are in the building. I've got Olamide, I've got Dolakwa Sholafilani, I've got Mary Gift, and of course, I am Rolake. And our question on the show today, seeing as we're about to enter wedding season in Nigeria, we want to know big weddings or small weddings? What's your preference? And if you're married already, what one did you go for? A big one, a small one? And why did you choose what you chose? Hello, good evening. Hello, Captain. This I salute you. Welcome, Izzy. Uh, where are you calling from? Uh, Ibadan. <laughs> okay, welcome. Good Let's evening. have your contribution. Good evening. Good evening to all the ladies. Yeah, good evening. Yes, I, nice. Uh, during my time, during my time at 2018, I think I had, uh, I didn't have a, a, small wedding, and if I had my way, I would have gone for but the the the the, the people around me. Hmm especially, you know, even when you have your own decision, hmm. the, the status of your parents will not allow that to happen. Okay. They wouldn't even want to know if it is your personal decision or not. They want to be recognized. They want people to see them that they are the father and mother of the celebrants. You know hmm. this African thing. Okay. And so when I, when, when I hear, when I was listening to some of the ladies saying they want small wedding, they have forgotten that Africa said you know wow. and your parents, your parents, who have friends all over. Maybe they are in school members. Hmm. I know how people see them. They don't want a small wedding. They're telling you that, look, how much will it take? I'm ready to contribute to make sure that people come and celebrate me, just like I celebrate their children as well, you know. Hmm. So sometimes it is what you want, but at the same time, some external influence can just stop that from happening, and you don't have any choice. Hmm. You can't say no because you have attended other people's weddings and they want to attend your wedding too. So if you know you want a small wedding, don't attend other people's weddings. Just stay on your own so that when you do your own, you know nobody will come to your wedding. It's simple as that. Okay. So there's no way. <laughs> so thank you. Thank you very much, Eze. I appreciate you. You know what I always say? There's no hard or fast rule to any of these things. As Eze was talking, I was looking at Mary Gift because she, Mary Gift, I said she wants five people. How many siblings do you have, Mary Gift? I have about five. Siblings. You have five siblings, yeah. so you're planning not to invite no, all if, your if siblings. If I have my way, I do five. You do well, five max people. Twenty. <laughs> I have just five siblings. <laughs> we already know we're not invited with that calculation of ah, <laughs> twenty yes, people. No. we're not invited now. I went for a big small wedding. That's what I call it. So hundred people, small but with all the trappings of a big wedding. Hmm. In fact, the hall was a thousand seater hall, but I only <laughs> had a hundred people. No lie. But I was lucky as well because it was during coronavirus. So oh. naturally, some people knew they could not come. The elderly, you couldn't come if you had kids because where would the kids be? We're trying to not spread the pandemic, right? So I kept it small. But guess what? In that 100 people, by the time I counted my family members, I note that my mom's dead, so this is just my mom's relatives, right? Mm. We're left for some. Hmm. Wow. <laughs> I've not counted my colleagues, my friends, my anything. Mm. Just my mom's side, we're like already for something. So you're right, it's really hard to manage the numbers, but I was able to thankfully, because of course, yeah, mm. the hmm. parents were in there to impose their own guests on me. So a big small wedding. That's similar to what Shola Filani says she wants. A small wedding, but with all the trappings of a massive wedding. Yeah. Let's take another call. Hello, good evening. You can call us back. The numbers remain the same 080 32 1059. Hello, good evening. Yeah, good evening, my general. Your name, please, where you calling us from? Yeah, this is Faith from Akimara. Welcome, Faith. Nice. Yeah, good evening, ladies. Good evening. A big wedding yeah, or a small wedding? Well, you know, I've done my own. So we know. Did you have a big one or a small one, Faith? Ah, uh, that's what I want to say. It's not a big one. Just a small one. Okay, like how many people you know, is small day, to you? Mm, you know, when we are doing it, we are like uh, not up to 30. Mm-hmm. But when we are talking about uh, giving out food, you see people watching, you know, <laughs> so they want to eat with you since you are feed someone else own. So I can just say it's a small one. Mm. But even that time, some people did not even hear about it. And some, you know, some people are like fighting with me. And I have my reason for doing it like that. So because uh, people can come and rejoice with you eat, but uh, what you have to aftermath, people will not, uh, <laughs> you know, they will not come to, to see the problem with you. So I think I fast my wedding. Okay, okay. So you just have to cut your clothes according to your size. Thank you very much. If you much, have the Faith. money, if you think big one is okay, fine. But if you feel that you don't have the money, it's better you do small one. Okay. Thank you very yeah. much. Now, I want us to get something straight. When we say big and small, that has no impact on the amount of money, money spent. Yeah. So we're not saying cheap wedding or wedding, not cheap, I, I apologize, wedding on a budget or an expensive wedding. Those are two different things. We said big or small. Mm -hmm. You mm-hmm. can have a small wedding and spend more money than somebody that had mm -hmm. 1,000 yeah. people in the hall. Mm -hmm. So it's not a factor of how much money was spent, it's just in terms of how big the event yeah. is. Yeah. Do you have 30 girls wearing Asherah B? Like, I'm sure my own wedding, Mary Gift is still probably upset with me till now, but yes, this, my, this I am. <laughs> I'm this, very upset. This is my way of apologizing <laughs> low key. Okay. Low key. should I pay? Should I pay don't be, you can't. You already told us you're not inviting us. <laughs> You told us already. no, but you know, of course, you are. You are, you are like on the top actually. Thank you, thank you. So that means after family and friends from mom and dad, so if there's any space, okay, okay, okay. Thank you. <laughs> Shala, what was the hand for? We, the rest of us, we are not invited. <laughs> consider. we are not coming again. So that's how strict I was with the way I invited people. You know how much I love Mary Gift. So you reckon I won't want her to be, but there really, there was like a fine list. Mm. But guess what? There's some people that were on that list that didn't come. Mm. And I'm sure processing forgiveness. Hmm. <laughs> <laughs> it's true because there are many others I could have used to replace you. So if I found you worthy of and you didn't bother turning exactly. up, it's a bit one kind, one kind now. But I understand. As I said, it was during a pandemic. Yeah. I mean, we had had to cancel because of NSAS as well. So wow. the variables were plenty. Hello, good evening. Yeah, good evening, Gina. I salute you. Welcome on the show. And ladies. Good evening. Yeah, Jumbo. Hi, Ahmed. Nice yeah, to have you here. Yes, I mean, yeah, are you looking I at a big wedding? When you had your wedding, mm. I was surprised. I think you had a private wedding. I did, very <laughs> private. Very, very. Yeah, I didn't know after the wedding. Yeah, yeah. For me, I'm not a fan of elaborate wedding. Mm. Uh, so my parents had enough of elaborate wedding with my other siblings, and I do prefer a small wedding. Um, I'm the kind of person that believes that you have to spend more when it comes to marriage than spending a lot of money on wedding. For me, small wedding, I mean like small weddings, like 50 guests mm. for me. Okay, yeah. Okay. All right, then. Thank you. Thank you. Thank you very much. I appreciate you. I appreciate your contribution as well. I'd like to hear from ladies on the show today. I want to hear from my sisters because I know a lot of my sisters are like Olamide. They want to have that big Olamide. How many days should we take off from work? Ah. Is it one week? Is it five <laughs> days? <laughs> are you what state are you from as well? What's your state of origin? State. Ah, we know Ekiti people like party. Ekiti state oh. We're shutting down the whole Are we getting married in Ekiti or in Lagos? Lagos. Ah, ah, uh-huh. it's a, last it's giddy a cool. wedding. Yes, oh. so. <laughs> so, are you gonna go and get married in your hometown? are you gonna get married where your parents live? Hmm. Ah. Honestly, Dolakwa. I want to control crowd. Yes I'll not even do it within their vicinity. Yeah, they cannot even come. <laughs> <laughs> Honestly, because if I'm going to look at it now, when my mom had a PhD Thanksgiving, mm. the church was full to the brim, and she was she was telling me that uh, it's not because she she invite because the the invitation she sent out was just hundred. Mm when I got to the church, the church was full. She was saying, eh, you know, people will say Ajala is doing something, mm, and hmm. they came, mm, they hmm, did mm, Mugbamoya. I said, nobody should come and do Mugbamoya. This is gonna happen. Are you the first daughter? I'm the first ah, daughter. Oh, see, see what, see what I got a, See what so I got hard. away with. My sister's wedding was a carnival. Trust me. It's, so because they've satisfied that already, me, I could say, no, I don't want this, I don't want you get. But if I was first daughter, there's no way. You're having a carnival. And your mom is a doctor, Ajala. Mm-hmm. They are gonna come and support and celebrate. <laughs> Be prepared. So, <laughs> Let's take another call on the show. Hello, good evening. Good evening. Hi, what's your name and where are you calling from? This is Larry from New Garage. Hi, Larry. Welcome on the show. Are you married, Mr. Larry from New Garage? No, not yet. Okay, so Mr. Larry, are you thinking big wedding, small wedding? What are you thinking? An elaborate wedding. You want an elaborate wedding? You want to wow. shut it all down, Mr. Larry? Sorry, I didn't get that. You said you want an elaborate wedding. I said, so you want to shut it all down. Yes. Ah, ah, why? Yes. Hey, gang, gang, gang. Mr. That's unusual. Coming from a man. Why? Why? <laughs> Mr. Larry, weddings are not cheap. Oh. You know, you've not started doing the budget, or have you started? The thing is, like, I I just want it to be very big. I'm preparing for it to okay. go so, so, so well. Okay, okay, okay. We're behind you. So I want, I don't I'm not putting into consideration what my parents think or what I want is an elaborate wedding. Okay. My wife wants that too. Okay. I I'll be very glad she wants that too. Okay. Okay. Because I'm taking my time, you know. I've been imagining it for life. Okay. Mm. Mm. Wow. if you deserve you deserve my Mr. salary. I like Sorry, that. I said you deserve that agogo ayo I just gave you. You said you've been imagining it for your for life. So you're excited and you and your wife want an elaborate wedding. We're looking forward to it. Oh. We're expecting our invites. Mm -hmm. Yes, so mm-hmm. we are MCs available. There's five of us here. We can rotate the MC job for the day, yes, okay? So. <laughs> Mr. Larry has gone. Mr. Larry has gone. No, he was still there. I think it was the network actually. Okay. That's interesting. A man says he wants an elaborate, elaborate wedding. wedding. Okay, okay. I forgot to ask him where he's from. Because there's some parts of this country that they like parts. Mm. Another part, maybe not so much. Hello, good evening. Hello. What's your name and where are you calling from? Mr. Makinde, you reduce the volume of that radio, please. Okay. Ah, but there's something there's something hitting me back. Unfortunately, I'm gonna have to let you go. You can call us back. Um, if I'm on speaker, take me off speaker phone. If you're beside your radio, step away from the radio so I can hear you loud and clear. Hello, good evening. Hello, good evening, Captain Holly. Hi, what's your name and where are you calling from? Damilari calling from New Garage. Hi, Damilari, welcome. So, Damilari, are you married? No, no, I'm not. Yeah, I'm not. Okay, so when you are when you are planning your wedding, are you planning for a big wedding, a not so big wedding? What you what you thinking? I'm thinking about um, an intermediate wedding. An intermediate wedding. wedding. Neither too big, not too small. How many people? How many people will be in an intermediate wedding? Ah, I'm going to give everybody numbers. You, know, you give them numbers. ah, <laughs> so you must not invite more than my daddy must not invite more than twenty persons. Okay. My mom must not invite more than thirty persons. Okay. And let's say my friends and all of us, mm. let's say fifty hundred people. Okay. It's okay. Hundred. Okay. And the budget must not even exceed two million naira. Ah. Oh. Yeah. Okay. I like you. I like. It's possible, Sha. <laughs> In this Nigeria of 2022, it's possible. Mm. It's possible, Damilare. It's true, it's true. Yeah. It's true. Mm. Okay, Happy thank now. you very much. Thank you so much. I appreciate you and I appreciate your contribution. It's 4.39 on the clock on Fresh 105.9 FM. Larry says like 100 people. He's going to give them number. Daddy, mm -hmm. 20 people, allocation. Mommy, <laughs> 30 people, allocation. Then his wife and him, their friends, maybe 50. thinking maximum 100 people and he's not planning to spend more than 2 million naira. So be prepared though. If you're Damilari's friend, you might not get an invite. Yes, Hello, good evening. <laughs> Welcome on the show. This is Idayatu the landlord, Mommy's Pet from January. Mommy's Pet, welcome, welcome. Nice that, Mommy's Pet, the way you're Mommy's Pet, are you married or you're still Mommy's Pet? No, I'm I'm just getting, I'm, I'm still You're still Mommy's Pet for now, okay. Mm -hmm. So, are you Mommy's first born or last born? Second to the last. Second to the last born. Do you think she's gonna let you have a big wedding or a small wedding, seen as your mommy's pet? Ah. Ah, he said, ah, he has to go ask his mommy. He'll call us back. <laughs> 080 32 1059 080 7777 1059. Hello, good evening. Hello, Hi, what's your name and where are you calling from? Yeah, Shala is my name. Welcome, Mr. Shola. Welcome. Let's have your contribution. Mr. Shola, I assume you are married, yes? Yeah, yeah, yeah. Okay. Did you have a here. big wedding or small wedding? Yeah, I wish to have a small one. But my parents and my mother in law, mm. so yeah, they didn't make it the way I want. <laughs> Hmm. Because <laughs> like, I don't you know. It's just once in, a, eh, once in, in, in forever, mm you hmm, know. Mm So, so at least we've, we've done it and uh, I'm all about the no. I did my own quota the way I want, mm. but they are the one that I'm making the rest. already where mm. they hmm. want, you know. Mm. <laughs> so, so, so, so I prefer to to make things in a coded way because I'm not the type of uh, being a social person, so you know. Hmm. So I love I love coded coded things. Okay. I love okay. coded things. Just do your things in your own way. Mm. Not the after after the wedding, then you and your wife will be looking for food to eat <laughs> it happens. It happens. you understand. <laughs> you understand. I eh? get you. you I get you, sir. <laughs> understand your pulse, your the, your salary, your whatever. Mm-hmm. You mm-hmm. know. So so it's better you do things in, in accordingly. Thank you very much, sir. Thank you so much. We appreciate you, you, and we appreciate your contribution. I don't know too much about uh, Mary Gift's traditional cultures, but I think your people like party too. They like it. <laughs> so <laughs> they like it a lot. So, it's a battle It's a I, one, I don't want to go as far as going home. But I think you, your your culture, you have to go home, don't you? <laughs> well, it depends on the family. Okay. Once you can do the traditional rites, your father can sort that out. Okay. You, you like anywhere else? Okay. Oh, yeah, it's another Lagos wedding. Yes. Lagos weddings. Oh, yeah, now. We're going to apply had <laughs> a long John. It's a long. A long no worry. And and chances are anyway, Mary Gift is one of those ones that we've adopted in the southwest. We need to give her a uh, we've even given her a Yoruba name Ebun. Ebonua. and also she's probably gonna marry a Yoruba man, so we ain't going to oh, acquire Ibom. Oh, wow. We're taking welcome. you in the southwest of the country. It's 4:42 on the clock. This is Fresh 105.9 FM. We're gonna take one last call because we're out of time. Hello, good evening. Hello, good evening. Hi, female caller. Welcome on the show. nice to have you here. What's your name, yeah. please, and where are you calling from? Yeah, Jumoke, I'm calling from Elele. Hi, Jumoke from Elele. Jumoke, are you married? Oh. Hello, Jumoke, are you with me? Oh, I don't know what happened there. Hello, I've got another call though. Hi there, good evening. Unfortunately, ah. the time, the time, the time. But fastest fingers, we can take one last call. Hello, good evening. Hello, good evening. What's your name, please, and where are you calling from? This is Obasunde from Jersey. Oh, ah, we didn't get that, but welcome on the show. You're calling from where, and your name is? Babatunde from Jersey. Welcome, Mr. Babatunde. Are you married, sir? Sure, sure, sure. Okay, did you have a big or small wedding? Yeah, uh, actually, me and my wife, we have been planning for big wedding, mm. but towards the end of the planning, mm. uh, hmm. the reality setting, mm. and we decided to go for a low key. Okay. Uh, though, thank God for my wife and my strongest, I was able to control the car to some extent. Okay. Even though my family, you know, they don't want that. So, like, how many people are we looking at? How many people are we looking at? Yeah, close to 300. Wow. 300. Okay. So, but I know if I did not do that, I'll be getting around 700 or more. You know, you get a level that when I heard that they are selling clothes, I have to stop them from they <laughs> selling. They were even selling Ashwebi as well. wow. <laughs> wow. You know, I, I, I shut that down. Mm. So that was able to control the crowd to some extent. Okay. And after everything, I, I it was a, a colorful event. Even mm. my little friend that came from Ibadan to the place, you know, they were happy and everything went well. Thank you very much. So unfortunately, we are out of time. Gbolahan is standing on my shoulder like a soldier, so I have to say my thank yous and goodbyes. Ladies, in one word, Bye. This is Fresh 105.9 FM. It's 4.45 on the clock. My name is Rolake. And this is Girl Chat Tuesday with Olamide Dolapo Shola and Mary Gift. Don't go anywhere. Stay tuned for Fresh Sports, the evening edition. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. Um, kudos to our Super Eagles. This is a good evidence of having a good manager, a good team, a new team, a new manager, a new era. If you maybe due to age or technology, you didn't watch Nigeria and US 94 and all those, you have to start now. It's a replica. We now have a Victor Osime who don't want to see the post. All my life, I have never seen a top nine who bank four goals and is not laughing. How can you score four goals and you are not laughing? Nigeria has done a lot of damages now to Setome because Morocco can cannot afford to release this stadium again for them. Very good match. Victor Osimhen is no longer Victor Osimhen. It's 120 million pounds. So if you get that guy for your team, you don't have shaking. We win them. Ronaldo don't break record of highest goal scorer for international now. Now because all this kind of thing. You win them. They, they rate Portugal high now. Now because all this kind of thing. If you beat these people, your rating for the the, the, nation you go dey high somehow. So for Nigeria today, guy, nothing again. Now made the eagle just a fly. If not the last man, this game should be about let's say thirteen or eleven goals because we saw goals, we saw offside that we are wrong decision. Let's not talk about that. We we'll scored 10 goals. I think it's a good one. We are now sending signal to. Eh, if you are telling me we played against uh, then Sheriff beat Madrid now. Goals now goals. Uh, winning now winning. For the fact that we win, we will give the credit to almost all our players. Then, but it gets some side they will be there lacking, like online or maybe they make some dying wing. They gave the ball away and they, they may use dying wing in wing well well. I mean, not I mean not today happy with how how he performed and the guy rightfully removed him. We talk and say the coach sabi identify where problem there and then they make the, the subs there on time na wetin we like about am e no dey wait make e no dey wait till time reach eighty something or ninety something or sixty something before e dey make those posts this there just as we dey watch those areas wey we dey see those positions wey we dey see say this position dey like this this position this guy no dey play one another the coach dey rightfully dey take them off on time make we no dey too carry the weight because say we win this people ten not i wan make them mix some strong international friendlies dem so i dey very happy na very good game wey we play today something make us happy you know you don't think we, we nigerians happy like this wait something make us happy like this. Clear road, clear road. Eagle, we are back again. 24 hours after the victory in Morocco, Nigerians are still talking. Uh, the reactions from Nigerian fans are following the 10 victory of Sao Tome and Principe, the match day two of the afghan qualifiers Group A over the years. The Super Eagles have enjoyed some massive victories within and outside the continent, of course. Uh, many believed Nigeria should trump Sao Tome any day, any time, but no one unexpected and unusually high score line at the Agra Stadium. Uh, this is Fresh FM 105.9. Fresh Sports uh, is the name of the program, the second edition for this beautiful day. And of course, the voice behind the microphone is the voice of your Radio G. My name is Bola Hon Olalere, the Odogo of all sports OAPs in Nigeria. All right, let's go down memory lane and look at uh, seven of the biggest victories in the Super Eagles history on Thursday, June 17, 2013. Super Eagles of Nigeria, fresh from winning the 2013 AFCON in South Africa, defeated Tahiti by six goals to one at the 2013 FIFA Confederation Cup on Saturday, October 13, 2012, in a bid to qualify for the 2013 AFCON. The Super Eagles thrashed Sierra alone. Six goals to one right there at the Uje Senior Stadium located in Calabar on Saturday, June 11, 1994. On the late Shaibu Amodu, it was a friendly feature between Nigeria and Georgia. The game was played at the Liberty Stadium right here in Ibadan. And of course, it ended 5 goals to nil with Rashidi Yakini and Samson Siasia netting a breeze on Saturday, July 24, 1994. 93, Nigeria defeated Ethiopia by 6 goals to nil. And of course, on Saturday again, this time around it was uh, July 27th, 1991, Nigeria defeated Burkina Faso 7 goals to 1. Rashidi Akini on this fateful day netted 4 goals, a feat no one could replicate until yesterday, Monday, 13th of June, when Victor Osimhen scored the same number of goals against the South Tommy and Principe.

And of course, on Valentine's Day, Monday, February 14, 1977, Nigeria under coach Tiko vision defeated Benin Republic by seven goals to nil. And finally, Sunday, 29th of November 1959, Nigeria defeated the team, now Benin Republic, by 10 goals to one. Super Eagles coach also Pesaro has pledged to introduce more ideas to the Super Eagles squad. Nigeria will now focus on match day three, where they will also while those of Guinea-Bissau on 19th of September before they travel for the second meeting against the same opponent on the 27th of September. Nigerians away from the Super Eagles. And let's talk about athletics on the show for this beautiful time. Don't forget, uh, last Sunday we came to a conclusion talking about uh, the Mauritius 22nd edition, talking about the African Athletics Championship. Alright, let me confirm to you that the first batch of Nigeria's contingent to Mauritius 2022 African Senior Athletic Championship have returned to the country. Uh, the sport minister that's talking about Sunday Tari has heaped uh, huge praises on the returning athlete. Uh, the president of the AFN, I'm talking about Athletics Federation of Nigeria, that's talking about uh, Tunabos Okowa, has also hailed the athletes, saying that the future is bright for the nation's athletics. don't forget, uh, the likes of AC Brumi and other top rated athletes were missing. And of course, despite that, Team Nigeria was able to put up a credible outing in Mauritius, capturing a total of 11 medals, 5 gold, 3 silvers, and of course, 3 bronze medals to finish third on the medals table. Uh, let's go to Europe and talk about games scheduled for tonight in the UEFA Nations League. Let me confirm to you that today England will take on Hungary and of of course Germany will take on the Azuris of Italy, and of course, uh, Wales will take on Holland, uh, Poland up against uh, the Red Devils of Belgium, and Armenia will take on Scotland, Ukraine up against Republic of Ireland. All of these games will be going down today, right there in the UEFA Nations League. And of course, let me confirm to you that there is a bit of good news coming from the camp of Serena Williams, the American tennis player. Williams is planning a comeback. She is set to make a comeback at Wimbledon a year after uh, last March, Serena Williams, uh, don't forget, uh, made a tearful exit in the first round 12 months ago after retiring during the first set due to a leg injury. And of course, there has been doubt over a possible return. And of course, let me confirm to you, it has been confirmed. Serena Williams posted on a verified Instagram page confirming participation at the Wimbledon set to begin on Monday, 27th of June. Nigeria Nigerians are let go on a short commercial break. When we come back, we'll talk more on the show. Fresh Port, second edition of Fresh FM 105.9. is 10 years stronger. And the best part is, it's because of you, our ever growing family of consumers. You've shown us love for 10 years. So allow us to pay the favor with amazing discounts of fashion, gadgets, groceries, mm-hmm. beauty products, mm-hmm. home appliances, and much more. Correct. Don't dull. Join us to celebrate and enjoy these amazing offers. Aha, uh-huh. it's, it's plenty. celebrating 10 years with you. Guys, see me. sọ agbára dọ̀tun kí o tọ́jú ara rẹ ní sọ́mà yìí pẹ̀lú àwọn ìrìn àjò ìsinmi tí ó dára jùlọ sí Dubai, London, Cairo, Florida tàbí àwọn ìlú ìyanu oríṣiríṣi lórí wakanow.com ìdùnnú yín ṣe pàtàkì sí wa ẹ lè kàn sí wa lórí wakanow.com tàbí kẹ̀kẹ́ lọ sí àwọn iléeṣẹ́ ìrìn àjò wa ní Bond Mall, Bodija, Ventura Mall, Shamonda àti Base One Plaza, Ring Road, Ìbàdàn. E gba ìsinmi mú ìlú tó ń wọ̀ wá canal jẹ́ ká lọ. local dentist. can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use use fu? No dear, na hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula go help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. na the Nigerian Dental Association dey recommend Colgate. kíni kan wà tí gbogbo obìnrin máa ń ní tí wọ́n bá ti di abiyamọ yóò mọ̀ tí ẹbí rẹ̀ bá nírora torí bá ń fọ́ wọn ṣé bí jáfara léwu abiyamọ kì í fi ìgbà ìrora falẹ̀ pẹ̀lú M&B paracetamol tó yára pa dígì ìgbàlọ́kábọ̀ oníkóró fún àgbàlagbà àti olómi tó ládùn ọ̀gbìn ìbò fún àwọn ọmọdé yóò lé ẹ̀fọ́rí àti ara ríro jìnnà sí ẹbí rẹ̀. M&B kàti ń perégedé ó lé ní àádọ́rin ọdún òun ni àwọn obìnrin tó rí inú ròde fi ọkàn tán fún ẹ̀fọ́rí àti ìrora ní ìwé alọ́ rámirámi làárí pupa ìyẹn M&B paracetamol tí ìrora kò bá lọ lẹ́yìn ọjọ́ méjì rí dókítà rẹ M&B paracetamol ìrora kò lè dá ọ dúró. All the scores, all the news from all your favorite sports. Fresh Sports on Fresh 105.9 FM. A right, welcome back. It's the final lap on the show for this beautiful uh, Tuesday afternoon. Fresh Port on Fresh FM 105.9. This is the frequency of champions with the Radio G. My name is Bola Hon Let's celebrate uh, transfers on the show. Let me confirm to you that Vincent Company has been appointed as the coach of Burnley Football Club right there in the Premier League. Uh, don't forget, Vincent Company happens to be a former player player of Manchester City. Uh, don't forget, at some point, uh, he was appointed as a player coach uh, right there at Anderlecht in the Belgian Jupiler League. And of course, as it is right now, Vincent Koblin will be the coach of Burnley next season. He will be taking against his former side and of course uh, a former coach that's talking about Pep Guardiola anytime Burnley face Manchester City. Let me also confirm to you AS Roma have announced uh, the signing of uh, United midfielder that's talking about uh, Nemanja Matic. Don't forget, Matic left the Red Devils on free transfer after the expiration of his contract with Manchester United. And as it is right now, he has reunited with Jose Mourinho, and of course, he has signed a three-year deal with AS Roma right there at Stade Olimpico. Don't forget, and Nemanja Matic at some point in his career played under Jose Mourinho right there at Chelsea, and of course, at some point, he played under Mourinho right there at Manchester United for the very third time in his career. Nemanja Matic will be playing under Jose Mourinho, but of course, far from England right there in Italy under Jose Jose Mourinho at AS Roma, right there at the Stadio Olimpico. Liverpool's pursuit of Darwin Nunes is getting closer. The Uruguayan striker has arrived in Liverpool ahead of his record-breaking transfer. Don't forget, Liverpool on Sunday evening agreed a deal with Benfica around 68 million pounds. But of course, the fee could rise to around 87 to 88 million pounds with add-ons. And of course, let me also confirm to you that Nunes Darwin has agreed personal terms uh, with Liverpool. In the next couple of minutes, Darwin Nunes will be a cop. Darwin Nunes will be a Red. Darwin Nunes will be a Liverpool player after. He signed the dotted line, and as it is right now, he has arrived right at Marseille side, uh, set to sign the deal with Liverpool. Uh, let's continue the details of all the transfer stories on Blast FM by 6 p.m. The report on the game between Nigeria under 17 and Togo under 17. I'm talking about the Waffle under 17 championship as well as the protest that went down this afternoon at the Kwara State Government House in Ilori involving ex players of Kwara United. All of this these and many more on Blast FM 98.3 by 6 p.m. on behalf of my studio manager Femi Alabi and of course my producer Kenny Ogumiloro. My name is Bola Hon Olalere. Thank you so much. I am out of the studio. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. We are about to paint Ibadan a whole new kind of red. Register for the Walkers District today. Ibadan Kinisu Fresh FM Nibadan Lawa. so Fresh FM nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. má ṣe bí ara ìlú òyìnbó ń bí o. ẹ farabalẹ̀ bá mi yí kí sókè. mi ò lè yí kíní kankan o tún dé àbí o tún dé. ibi iṣẹ́ ọmọ ní romọ. iṣẹ́ ọmọ ní romọ. ṣé àkọsí rẹ láyé rè é. <laughs> ní kí n mọ yí volume. ní kìíní yí volume. ṣé lè ah. báyìí nǹkan. Eh, ah, ah. níwọ̀ tí mo wọ́ tí mo mọ̀ dáadáa. ẹ bá wa yí bíbà yìí sókè. ibi nǹkan. kò tí wálé. kò lè wá ẹnu bí ẹnu mú fún. kú ìtọ́jú ọmọ rẹ yìí. àwọn méjèèjì ni kí ló dárun sí báyìí fún náà. ó ti wá. wo kò lè wá ìwọ ni kò bọ́ báyìí ọ̀kẹ́ ìpín jẹ sọgbọ́ báyìí. kò nílò máa gbọ́ kò nílò kí wo lo ẹ̀ka mọ́. lónà àkún ọwọ́ ẹ̀ ṣe wá pọ̀ tó báyìí. ọ̀pọ̀ o. wàgà ìlẹ̀kẹ̀ ó lè ní. ìlẹ̀kẹ̀ <laughs> ó lè ní. wọ́n padà dáná sun wọn lítà náà ni. ìlẹ̀kẹ̀ ó lè ní. ọjà lè wọ́n fi fún wọn lẹ̀kẹ̀. <laughs> lọ́ọ̀ ọ bọ̀ pé ọtí ní kí má bọ̀ nílé o má bọ̀ nílé orí ọ̀lẹ̀ ò orí olè ọ̀gá ló ní kí n máa bọ̀ nílé ọ̀gá ìwo. ọ̀gá mi àìpọ́lẹ̀ you carry me for not ó ti ní kí n máa bọ̀ nílé lọ. orí orí olè ní sùnta kò ló lè lè sùnta náà. orí olè ló sùnta ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lórí olè sùn wo ìwọ ìwọ wa wọ́n lẹ̀ ń bì wo anybody ò gbọ́dọ̀ sick anybody kàtà gan lóko yìí ọ̀daràn. tọ́lá àmọ́ ìtumọ̀ gbogbo tó ń ṣe yìí àmọ́ rárá. ṣẹ̀ṣẹ̀ yọ sí ẹni. kò yé mi má fa tu o. Ọlọ́run ṣe o ti mọ wa àná ó dì mọ́ mi báyìí ẹ̀mí mi gbéná pamọ́ ni Ọlọ́run lọ́mọ bíntù tó fi tó fi kunra. tó bá bọ̀ mí lọ́wọ́ báyìí ara mi á dẹ̀ ṣọ́ọ̀kì kí ló dé ah, ah. àyà yóò pa àwọn àlejò àwọn àlejò dà yóò fi ìbẹ̀rù ojú ká padà sí Jerusalem tó ti wá. iye òbí ló ń bá wí. èmi ò dárúkọ èèyàn mo forúkọ bo. àyà yóò pa àwọn àlejò. wọ́n fi rọ́ṣẹ̀ ká padà sí Jerusalem. sinújọ́ ọmọ wọn lẹ̀ ìyẹn kọ́ ṣé bí nǹkan kan ló ṣojú mi wo ẹ jẹ́ máa kíyèsí kókà o ká sì máa ṣọ́ra wọn. kókà kò má parọ́ mọ́ kókà. kókà ni mo ka kíní ìmọ̀lẹ́wọ́ mo dẹ̀ ní fídíò lọ́wọ́. kíni kíni náà torí àwọn tó ń gbọ́ wa nílé wọn àwọn ò rí àwọn tó ń wà lórí facebook nìkan náà lè rí. orúkọ kan wà tí mo rí lábẹ́ ẹ kíní kan ọ̀fẹ́ nígún jẹbọ ọ̀fẹ́ làkàlà jòkó bẹ́lẹ́dẹ̀ bá jìfà létún àtúnjì ìfọ kò fíra gbogbo ní forí tí ẹ̀rẹ́ lò fólúgbó kíní kan kíní kan o bó ṣe wá dárúkọ tó ní ayífẹ́lẹ́ mo rí ah lórí mi wú jẹun yìí mo rí kókà tí ẹ bá o. ọ gbọ́dọ̀ dákọ yìí ká. tó bẹ dákọ ẹ̀dẹ́lẹ̀ tí ń bá fọ ní fọ̀tí. ayífẹ́lẹ́ nìkan ló ti dárúkọ. ayífẹ́lẹ́ nìkan ló dárúkọ. bó ṣe dárúkọ ayífẹ́lẹ́ ó fẹ́ fi ṣe èmi mo fi gbàgídá lóhùn o. dúnà dúnà dúnà n tó wà níbi ìsàlẹ̀ tí ó pè yẹn. sórí ntọ́lọ́n fi ń yọ máa gbọ́ omi sórí ntọ́lọ́n fi ń yọ mí mm. lẹ́nu lẹ́nìkan sọ́yìn di fọ́tò kan sí mi mm. ayífẹ́lẹ́ steel company <laughs> yìnyín sí mẹ́ni tó ń jì ìmẹ̀lì tó ní ayífẹ́lẹ́ steel company. bóyá wọ́n rọ irin bẹ́ẹ̀. ìwòrò ìdìbàdàn. wọ́n dà fún eh, àṣírí bò. so ẹ. lónìí náà tó bá padà ayífẹ́lẹ́ nìkan ló yìí Eh? ayéfẹ́lẹ́ bakery bakery wa ayéfẹ́lẹ́ baba náà kabasi ra wo ti ayéfẹ́lẹ́ bakery lóòótọ́ ó tó kẹ́ pé bakery yẹn láyéfẹ́lẹ́ kí ló dé ah, ah. mi ò rí irú búrẹ́dì yẹn láyé kò sí kankan nú ẹ̀ ó fún yẹn ju <laughs> kankan gbèsàbí ń gbò ló fi iṣẹ́ ilẹ̀. kò lè filẹ̀ o. Ah, iṣẹ́ ìwò ń bẹ̀. iṣẹ́ pọ̀ tó wà lọ́wọ́. sọ ma ń tọ́ ṣẹlẹ̀ lọ́rọ̀ gbèsàbí. ó yé mi ó yé ọ gbèsàbí sọ pé oh. òun fẹ́ ṣe medical doctor ah. láàárọ̀ ayé rẹ̀ ṣé kó tó join sójà láàárọ̀ ayé rẹ̀ ok àmọ́ ngbà tí rìsọ́ọ̀tì ọ jáde yorùbá nìkan ló ní. Ah, bẹ́ẹ̀ni ok tewetebo <laughs> ìyẹn náà ìyẹn náà wọ tewetebo doctor ẹ eh, doctorate náà ni <laughs> tewetebo náà wò pé eh. náà wò pé kọ́mọ̀dé pé yọ lọ́mọ sí dókítà alábẹ́rẹ́ wọn á jù sí tìbòmíì so gbólóhùn àwọn gbólóhùn Ifẹ̀ yẹn ẹnu ẹ ló kún sí ọdún mẹ́sàn-án lè kọ. kò sí wàhálà nǹkan tí kò kà ṣe bóyá kí n tuntun. máa máa wọ́n lẹ̀ ń olúwa bá wí olúwa bá wí. bàtà ni wí. ìwọ Ọlọ́run ló rán mi. ló lọ máa gbọ́ Ọlọ́run ràn ọ rán rẹ ni o. fresh na ni. ẹ ah. kókà ń pọ̀fọ̀ sí air freshener ni air freshener ni àwọn ọ̀rọ̀ tó wá ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ ìgbà tó ń fún tó mm. pé. tó ní ọ̀fẹ́ ní gúnjẹbọ ọ̀fẹ́ làkàlà jòkó bẹ́lẹ́dẹ̀ bájì falẹ̀ tún àtúnjì fún ọkọ̀ gbogbo nífẹ̀ẹ́ rute ẹ̀rọ ìfọlógbó kíní kan o eh, kíní kan o ọyẹ máa gbé wá fún un bó ṣe dárúkọ tó dárúkọ pé ayéfẹ́lẹ́ tó fẹ́ pé nǹkan mọ́nító bẹ́ẹ̀ pè jálẹ̀ tí ń bẹ́ẹ̀ wú ẹ nífọ̀tí wàláì. ọmọ ìṣòro dẹ́nu bó ṣe sọ wọ́n ti ha sórí. mo ní samuel gbèsàbí samuel gbèsàbí ah, mo ní mm. ọ̀rẹ́ ọ. ọjọ́ kan tí <laughs> ọjọ́ kan wà tá a jọ ní program ní ìdájí samuel wá sùn ọkàkọ ah, téèyàn máa ń wò látọ̀ kan. tó ti sùn lójú ẹ rí ah. bí a kà ni. ọjọ́ pílò ní dùn. àdìsá yẹn wọ. a rò lu ara ẹ̀ báyà bí pílò ní kankan yóò ní ọ̀rọ̀ tí wọ́n ti ká arápìlò oníkankan. Oh. láyìíká so o ti sori mattress tó ní kankan yìí. Ah, àwọn ní mo sùn dàgbà. òun ló sìn dojú láyé. kí ló ń sọ yìí àwọn ìdùnnú ẹ̀wọ̀n àtàyàn the same size ni. wọ́n ní a gbé sínú oòrùn ah, pé kí àwọn ìdun lè bá a jáde. wọ́n máa ń rìn lọ ni. adìẹ mọ́ mi ó sì dúró síbẹ̀ wákàtí méjì ń bòyá <laughs> ló pe ìkejì rẹ̀ pé òun ò jẹ mọ́ òun yóò àwọn ò kù síbi tí gbèsè àbí bá sùn tó bá ká tó bá fòdì láì yóò kọ́kọ́ dàbí àká tó bá wò fín tó wo bí èjìká ẹ̀ ń bí báyìí mm. yóò wá dàbí ọmọ àwọn pílò ní kòókò. tiẹ̀ ti wá da báyìí pílò ní kòókò ti da báyìí ńgbọ̀ kọ́kọ́ dé ni. Ah, àbí bí ẹran ti ń su. lọ́ba <laughs> bọ́ sọ́ọ́lẹ̀ lọ́ba ló fẹ́ ṣe program Abẹ́òkúta. níbo ah ẹ fáhà rẹ ni mò ń wò yìí wọ́n ṣe ìwọ́sọ ìwọ́sọ àlejò gbọ́dọ̀ bá wọn báyìí títí wọ́sọ títí wọ́sọ ìwọ́sọ ọjọ́ babaláwo tí yà ń jẹ. àdìsá mo wo advert kan lórí Africa Magic. mo ti gbé méda sókè ní èmi náà mo ti pa mo ti pa méda mo ti pa máa ń gbé tí mo wò yìí lórí Africa Magic. àwọn fọ́tò rẹ ni wọ́n fẹ́ mú jáde mú eléyìí wá ọmọ ah. òkò jáde kọ́ gbé sórí streaming. sọ gọ́gù ẹ̀ ah, eléyìí ṣe ìsìdá ah. eléyìí ìdá já wà mí já wà mí. ọ̀ya gbé sórí streaming. ọjọ́ mi sọ̀rọ̀ tí à ń jẹ eléyìí ni kò gbó. àdìsá àdìsá ó kú o fọ́tò kan bẹ lọ́wọ́ mi o. etí ẹ̀ bí lẹ́gùn bá kánú. ètè òkè ẹ̀ sanra. <laughs> ó nípọn. ìsàlẹ̀ wa balance. àbí bí ìpọn ọmọ sí sun. <laughs> ọmọ tó ṣe ètè òkè rẹ̀. àdìsá yóò bí wọ́n náà yí fárun mú ọ̀fẹ́ nu gbálẹ̀. káwá gbé sí ẹ̀gbẹ́ sweet experience ẹnìkan wà ń bẹ̀ tó yẹ pé mo láìkẹ́ ni ẹ níṣẹ́ ló dàbí ẹni tí ń kiri rọ́ọ̀ṣì ẹ̀ pọ́ǹkì kan báyìí ló wà ń bẹ̀. ta ló ń tọ́ láì. lónà sọ́ọ̀mọ̀ sọ̀rọ̀ sí láyé kan. ẹ̀rọ mo forúkọ mo ń tọ̀ láṣìírí. farabalẹ̀ o fọ́tò kan bẹ lọ́wọ́ mi fọ́tò kan bẹ lọ́wọ́ mi. farabalẹ̀ o farabalẹ̀ o tẹnìkan yà tẹnìkan yà ní glass house. ó ní mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi nígbà náà ò ń ṣiṣẹ́ ni o ọ ń jọrọ lọ́wọ́ báyìí má sọ má létí nǹkan burúkú. àdìsá píkṣọ kan bẹ lọ́wọ́ mi. fọ́tò burúkú ni. fọ́tò glass house. bẹ́ẹ̀ni burúkú sí mọ nítòsí ìsàlẹ̀ rédíò nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ dùtùm. mi ò kẹ́gbẹ́kẹ́gbẹ́ mọ̀ ń sọ fún ni pé. sẹ́gun mọ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́. ṣé tọ́ra wo bó ṣe tẹ́wọ́ bẹ́ẹ̀ bó ṣe tẹ́wọ́ ẹ gbà mí ará àdúgbò. <laughs> ìbùkún ò dẹ̀ agodi o. ẹ dúró náà ọ̀pá amúgbó sàbí ṣe wá rí ibi jí àwa yìí. jóná àbí bí àgbẹ̀ ó dàbí àgbòlé ya. no no etí wọn jọ ti etí wọn jọ ti fa ẹni o. èèmọ ti ọwọ́ ayọ̀rọ̀ ìtẹ̀ sílẹ̀ máa bá mi jù sí àwọn tó ń wò wá lórí facebook máa bá mi jù sí wọn lẹ́yìn kọ̀ọ̀kan. ìbùkún ìbùkún nígbà gbèsàbí kọ́kọ́ débi gbà ó ní kóòtù kan lọ́wọ́ kìí ṣe súùtù. kóòtù ọ̀tọ̀ ni kéèyàn wọ súùtù ọ̀tọ̀ ni kéèyàn wọ kóòtù. sórí súùtù èèyàn máa ń wọ. gbogbo nǹkan. káàì ta ló sọ táyì mọ́ lọ́rùn bí màmá fẹ́ gbẹ̀mí ẹ̀. fine boy rèé. <laughs> fine boy rèé àwọn tó bá rí ní facebook ló kẹ́lẹ́. lọ́lẹ̀ ìwọ mú ẹ̀sìn wá jọ ìsà òkété báyìí. fine boy rèé. ó gbé orí sókè ni wọ́n ah, mú méjèèjì àfi bí ìtú òkété. èèyàn méjì ló fine jù ní kogi ní kogi bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ gómìnà wọn àti èyí tí wọn ò tí ì bí. ìwọ lọmọ ìwọ lọmọ gbèsàbí kóòtù lọ́wọ́ yìí o má farun imú ẹ mọ́ má fa mọ́ ó jẹ́ ká mọ̀ pé ètè òkè ẹ tóbi ìsàlẹ̀ lọ káwọ́ bá ọba ìwọ ló rò lọ́kàn èyí ó ti mọ̀ pé sójà ló nà ọ́ kò ní ìdìbò ya pásítọ̀tù o. <laughs> má farun imú òkè mọ́ sọgbọ́. Ah, eh, Ọlọ́run gbèsàbí kásọ tó tọ ọwọ́ tẹ ọ lónìí ọpẹtọ ọtí mọ èmi ìbàdàn sàmú ah. kò sí ah. nǹkan méjì tí màá expect látọ̀dọ̀ ẹni tó lé tọfọ tí ò rí. Hmm? Hmm, tó wá jẹ́ pé inú igbó òrópà ló sọ̀kalẹ̀ sí. ìyẹn ò kàn ìyẹn ò kàn ẹ́ ó kàn mí ewo kí àìlápò àìlápò ó sàn ju àpò ń jò lọ. fílẹ̀ àti ẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ máa gbọ́ àtẹ̀ntìlò Europa. èèyàn máa gbá léègì wọ́n sì bí ọmọ ní nineteen títí di àsìkò yìí kí mm. tìmí sì má gbé kiri. àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ ni nígbà tí ọba bẹ̀rẹ̀ sí ní ṣe rere náà ẹlẹ́nà lẹ́pàdé oh, rẹ̀ ni ó oh, ṣe. Oh, abájọ mm jagun ni pé kẹ́ fogo ológun lẹ̀. kò já bogo ológun jà ológun ò lè jagun tiẹ̀ ah, wàhán bá àbímọ láti nineties chelsea méjèèjì papọ̀ mo wá wo nǹkan kan líìgì tí wọ́n ṣe àgbàtà. mísàbí sẹ́wọ̀n ló ní gògóńgò yìí. èmi mo ní ọlọ́run bíi kókó ọ̀parun. ẹ̀gbọ́n ọlọ́run ni ah, bàbá jìgòdà náà fẹ́ẹ́ dà sí. mo múra gbogbo wá ni o. orí bíi bọ́tìnà ẹ̀hómù. nǹkan ló ń dùn mí nǹkan ló ń dùn mí. kí ló ń dùn ọ ìpín wáyé tó fi jẹ́ pé eh. Chelsea àti Arsenal. a máa jà sọ̀rọ̀ bọ́ọ̀lù. a sọ̀rọ̀ ẹ̀. láyé ká jọ sọ jọ sọ jọ sọ Ojoko Ojoko FC máa sọ̀rọ̀ lọ. tíìmù burúkú kan tó ṣe ẹ̀yìn méjèèjì ṣe tẹ̀ ṣaka. lónà tó ń kiri gala bí. níbo nìyẹn òun dà. fine boy rèé òun rèé ah, ah. kágbé sọ́jà. Ah kágbé sọ́jà ọmọ rẹ̀ mo ti wá mọ èrèdí tó fi ọmọ rẹ̀ ṣọ́sì kì í bí ni ó so bọ́tìnì lọ́rùn ó yá káwé ẹ lọ wò lórí stream kan wá comment. téèyàn bá bọ́ṣọ lọ́rùn rẹ ẹ fọ́n hàn rẹ ó tó forty six. mo ń gbé wéètì ni mo ń gbé wéètì ni. o ń gbé kiri wéètì ń gbé ọ èmi ní èmi ní ìrànlẹ́ mọ̀ aláàdìsá díẹ̀ dúró ṣe bó ṣe dé ṣo tó dé tèbútèbú ni. irọ́ o o ní tẹ o mọ kó n kọjá yìí. àdìsá. Ah, mi ò kọjá yàrá mi mo wá láti ìrúwà síbàdàn. àdìsá ń gbà mo wà ní Jerusalem. ọwọ́ àwọn lẹ̀ ń bí. èmi kọ́ kókà ní wọ́lẹ̀ ó tún wá ń sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ bá jẹ̀fà létọ́ yóò lọ jẹ̀fà oko cctv camera wà nbí takùtì ò tí ì ni. cctv camera wà nbí ká lọ kọ́ cctv tctc kọ́. tctc kọ́ la pé cctv. ó lò sí bẹ́ẹ̀ cctv camera ó wà nbí jẹ́ ìwọ dáadáa jẹ́ ìwọ dáadáa jẹ́ tctc olóye tó jẹ́ ààyò wẹ̀nu sálárì ẹ̀. mo lálàpẹ́ lè kọ́ yọ sálárì mi àlákàlà níbẹ̀rẹ̀ sí lá. ìwé ajílẹ̀ lọ́kọ̀ ìwà mi lọ ẹ̀yìn kọ́lẹ́ lọ́kọ̀ yìí wà mí lọ èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀. sọ ma lọ àbó sì dúró kọ gbà díẹ̀ sí. ẹ mo fẹ́ bá ẹnìkan sọ̀rọ̀ ìbùkún mọ bàbí sọ̀rọ̀ sọ̀kalẹ̀ o. ẹnbí tí ó gbà sọ̀kalẹ̀ má tẹ̀lé ẹ sọ̀kalẹ̀. ah wàláì. kò sí ní tí ó sẹ̀mí ẹ. application ìyàtọ̀ wà nílẹ̀ tí wọ́n sì yìí o lè o lè di password o gba bẹ̀yẹ kọjá o ti install sórí fóònù ah, ẹ. eléyìí tó dàbí tó dàbí ìgbà tán sọ̀rọ̀ mi. gbẹ́dàbí wá kí mi lé ọbọ̀ bàtà lẹ̀ bàtà rẹ̀ lájà mi gbó <laughs> orí bàkàtì mi. ṣé bàtà gbé sàbí ọgbẹnu òkè àyè bí mo ó sì òkè ni. alájà mi ò gbogbo sàbí níta gbó bàtà rẹ̀ ni. ọmọ ó ní nǹkan tó fà ó ní nǹkan tó fà ọmọ pé njọ kan ẹ mo bá ibi ò tí ẹ tètè mọ nǹkan tó ṣẹlẹ̀ ní tilẹ̀ ń tọ́lọ́run àwọn èèyàn ló wọ́n àwọn gbà wọn rí fine boy mọ fọ. odogun sáwọn kì í ṣe yorùbá. ẹ ọmọ tó wà ń ṣáàjì kámẹ́rà yìí dà wá gbé kámẹ́rà sójú mi. Ah, kò dé bọ ah, wá gbé kámẹ́rà sójú mi jẹ́ kán rí fine boy. ọbọ ah, wọ́n fẹ́ kán rí ilà tó fi yọ lẹ́nu. ẹni tí ò rí mi kò rí nǹkan kan ìjọ tí mò ń sọ ìyọjọ burúkú èṣù gbomi mi ṣé wọ́n fi ilà iyọ̀ olè lójú rẹ ni wọ́n fi iyọ̀ olè lójú wọn ni. kọ́ sòrò ntẹ̀ wọ́n yọ wá rẹ̀ lójú. ẹ dúró dáńṣẹ́ sam mm. ní sòrò. bọ̀dá òṣèré. Ah, sorry ah, ah so eh, dúró ọ̀nfẹ́ wọ́n kékeré àbí. ọ̀fẹ́ wọ ọjà lè kékeré o. ìdí tí ajá alẹ́ ẹ̀ fi ń gbó <laughs> bàtà lórí rẹ̀ dá one wá sí ẹ lójú báyìí. òun kọ́ o ìdí rèé o. Ah. ìgbà tí wọ́n lọ sílé àdìsá ń jò ní. àdìsá. mo ṣàkẹ́rì pé yóò bí dórí ètò fún gbọ́ ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè mí. kí là ń sọ kí ló ń sọ. ní orí ọ̀rọ̀ ajágbó ni ó ní nǹkan tó bi ìjọ yẹn lèmi náà ti lọ yìí. o lè tí ìwà lè mi kájà ti bẹ̀rẹ̀ sí ní gbó bàtà rẹ o. omi rẹ àá lọ mú rẹkọdù rẹ. ìwọ́tọ̀ bọ́sọ kalẹ̀ tí ó já pé kámọ́sán kankan mí ni tíyàwó mi sọ pé à kí n dákun tó lọ kí wọ́n jẹ́ kí pẹ́sàbí ọwọ́ sọ̀nà kíchìn o kí ló dé. kí <laughs> gbèsàbí gbèsàbí náà kó sì máa ṣe ọmọ tí máa ṣe bí sójà dọ́là àlòkù sójà. ọ̀sán sójà tírénì ló ti sá. sọ ọmọ tó ṣẹlẹ̀ ọjọ́ tí wọ́n kọ́ lọ sí tẹ́sítì ìbọn ní gbèsàbí kọ́ ní ẹ̀mọ́ ara rẹ̀ fún. má ti ní sójà sójà alẹ́ òun ṣe sójà a ní air force lò. ó gbọ́ ìró ìbọn. ọ̀họ̀ sáà wò. àwa ti kọjá àpò yẹn. kọ́ńkọ́bílítì ni. ẹ kọjá wo nǹkan yẹn kan ló fàyìn lára rẹ mi sì ní sọ fún ọ. sọ̀rọ̀ yìí tó máa sá fún bọ̀. sọ̀rọ̀ lọ ibi tá a bá dé. sọ̀rọ̀ lọ tírénì. gbọ́rù bọ̀rù o pè mí jókòó tó sọ fún mi ní olóògbúrò ban. nàìjíríà ni èmi ọ̀ sá lọ fún bọ̀. o sọ tó sọ fún mi ní olóògbúrò ban. tani oyin ṣé bọ́n pòpò ni àbí bánga. pàápàá ni. ó rí i pé tó bá kàjá àbálẹ̀ yóò ní bí ìbọn tí kò ń gbìyànjú sókè òkè lálákó tó bẹ́rẹ̀ èèyàn láàyè ìró ògbọ́n ló lé ìró ìbọn ọkàn gbọ́rọ̀ ìbọn ni. ọ̀dà tí n bá ṣe wà nídìí iṣẹ́ ológun ń sìn tó mm. pè ẹ́. a ó pè mí ibà mọ kàjá àbálẹ̀ ń bẹ̀. ọ̀dà ibi ọ̀dà ọ̀tí àkàjá àbálẹ̀ ń bẹ̀ àmọ́ eh. ibi tí wọ́n ti bọ́rọ̀ Boko Haram dé. admida mo fẹ́ resign. HR jọ yọjú sí mi lálẹ́ yìí lálẹ́ yìí mo fẹ́ resign ní alẹ́ yìí ẹni bá bẹ̀ mí ẹni bá bẹ̀ mí wàhálà ìyàwó bí bẹ́tà again ni. ibm àti ido one wọ́n fẹ́ ṣe freedom for Ghana. Ah, eh. ẹ ṣáàjà máa gbọ́ ṣáàgó mẹ́fà ti kọjá ni. Eh. Oh ìjà wà pé ah, ibìkan náà lẹ́gbàá sọ̀kalẹ̀ tó bá hèwọ̀ mú yọjú àpò ni. Eh, ìwé ta kọ̀rọ̀ tẹ̀ lílé ṣe tó ti ń lù ti wà lára. Ah, wàhálà ok wetin happen. ọ̀gá no problem. Eh? no problem ọ̀gá kò sí wàhálà ọmọ kò mi dá sí ni eh. àṣọmọ kò àmọ́ ẹ̀rọ àìjọkọ̀ ẹ̀mí ní sọ àmọ́ èkìtì ní ẹ̀mí. tó kọ́mọ̀ rẹ pé yóò ju òkòlù ọ ni. so that is why mo ti ṣẹnu dédé bísí. dédé bísí ló ṣe sẹnu dédé bisi hmm. ọmọ pé mo ṣe bí àmọ tí wọn kọ ní ẹ̀kọ́ ní ilé ọmọ pé tó sì gbẹkọ bẹ́ẹ̀ ni tó eléyìí ọgbẹkọ yorùbá tí ni ta ọmọ rẹ kó lè fún ọ ní síbí. ọ ta ọmọ rẹ. <laughs> owó yorùbá ló sọ bẹ́ẹ̀. two five lọ ta wọn. <laughs> Ah, kọ ọmọ rẹ ni wọn sọ kó lè fún ọ ní sinmi. ọgá náà di sẹ́ńtì. a ah, sọ kankan ọtọ ọmọ rẹ jẹ bí ọmọ olóńgbò. <laughs> owó yorùbá ni pilo ni dun tètè mọ́ lọ. iṣẹ́ wà lóde kejì. tètè mọ́ lọ. dúró kó gbà yókù. tètè mọ́ lọ tètè mọ́ lọ. tètè mọ́ lọ mọ́ rèdí lọ bó ṣe mọ́ rèdí ẹ̀ mọ́ rèdí lọ. wọ́n sọ tó máa ń dánwò njọ́ monday àgbà bá wà lábẹ́kúta. Hmm. Hmm, wọ́n sọ ọwọ́ tẹ̀ ọ́ lónìí. Hmm. mi ò wá sórí ètò kan. o ò lè wá. o ò lè wá ẹ̀yin ara alẹ́ ohun mi kọ́lẹ̀ tí ń gbọ́ látàárọ̀ <laughs> o of character characters màá sùn lè sẹ́yìn sùn wa màá sùn yìí sùn wa eléyìí tó tún sọ̀rọ̀ yìí eléyìí ó ṣẹlẹ̀ iṣẹ́ kínní wò ó lulẹ̀ hmm? ó ṣẹlẹ̀ iṣẹ́ kejì wò ó lulẹ̀ ó ṣẹlẹ̀ iṣẹ́ kẹta wò ó lulẹ̀ ó wá sunkún lórí rédíò èmi ni mo mú wá níbi tó ti ta pàrágà. ọjà sí pé ìwọ ló ẹ lé bọ́ta ẹ lé bọ́ta ẹyìn ẹni káwọn OPC wa mú. Oh ah, onílé kulẹ̀ hmm. ah, èrò ọ̀nà ẹ̀ ńlẹ̀ láyínká dé mo bóde kí n má bàa ṣe lẹ́tẹ̀. ìtorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn ẹ̀yìn mẹ́rìndínlógún ńlọ̀sẹ́ tá a fi dálé odò àìbí omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́ owó ìbàtẹ́ ìdí àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ́ ire òní kójọ máa wọ̀ wá lẹ́wọ́ àtàtà. ọ̀làyínká mọ̀njẹ́ ìlójúmọ̀ká ti wáyé ń pè lẹ́nìkan ṣọ̀jágunlábí tí ń para lé bí ẹni ń para ogun ìdíra ètò bí ẹni lọ́wọ́ làkàdìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ńgà owó bàbá mẹ́ta. mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba ìlọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba ìlọ́wọ́ ayé. gbangba lẹ́gbẹ́ bí ọjọ́ yọ ọkọ̀ ńkọ́ rúgudu kọ́ gbà kọ́ lu àlejò. ọlọ́run ògo ni forúkọ rẹ̀ àwa rìnrìn a sì ń dọ̀wẹ́kẹ̀ inú wa ń dùn inú wa ń dùn à ń jọ à ń jọ bẹ́ẹ̀ ìdàkejì ní í ṣẹlẹ̀ sáwọn kan níbi gan kílà fẹ́ bolódùmarè fagan àwọn kan rìnrìn àjò wọn ò sì dé hmm? àwa rìnrìn àjò atúndé láyé àtàláfíà olúwa ò ṣe tàbá tún bí ọlọ́run léèrè wọn yà sáwò ni alóhùn ṣohun tó wù tó wù ní ń dá láyìnká ọ̀rọ̀ pọ̀ nu bíbélì hmm. àmọ́ gbólóhùn kan wà tó máa ń fún mi ní ìkàyà kí ni gbólóhùn náà mi ò ṣàánú fáwọn tí mi ò ṣàánú fún hmm. èmi ò yọ́nú sáwọn tí màá yọ́nú sí. Si kò sígbà tí n bá ka gbólóhùn yìí tí kò ní kà mí láyà mm-hmm. torí pé bá a ṣe pọ̀ bí ewé irun mọ́ àṣàwọn kan wà tó jẹ́ pé bọ́n ṣe bẹ́ẹ̀ lọ́hùn tó kò ní ṣàánú wọn bá a ṣe pọ̀ bí bàbá ìṣúá àṣàwọn kan wà láyé tó jẹ́ pé kò ní yọnu sí wọn mm. bó ti jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n mọ̀ fi korodóòmù ru um, àlùwàlá lọ mọ́ṣáláṣí mm. ohun tí ó sì ṣe kò fi hàn yàn kankan lọ́wọ́n ògo tó ní fọ́kọ rẹ̀ ìwọ tó ní níwájú tó sì tún ní lẹ́yìn mm. ìwọ nìkan ṣoṣo ní ànìkànjòyè ànìkànjọba ìwọ ló ń fọba jẹ o tún rọba wálẹ̀ tàbá sì wà ní bó ṣe wù ọ́ ló fẹ́ ṣe ó wá pẹ́ni tí ó bí ọ léèrè tàbí tí ó gbé ọ lọ sí ilé ẹjọ́ ọba tí ń sọnù ní tìdí celebrity hmm. ṣé ìwọ ni mò ń kì tí mo tún dé fìlà ṣá ah, ta ló tu ọ láyé ta ló jù ọ lọ náà hmm. bá ti ń ṣàwárí ọmọ tálákà nù kòsíkòsí nù ẹrọ̀fọ̀ ló ti mẹ́lòmíì jáde nù dọ̀tí hmm. nínú tó rùn nù tó ń jáfe kan mẹ́lòmíì bá reflect lórí ìrìn àjò ayé ẹ̀ kò ní béèrè kankan lọ́wọ́ ọlọ́run ní fámìlì wọn èwo eh. ló ti débi tóun dé láyé eh. olódùmarè forí ọ̀fẹ́ gbà àmọ́ kò láàrò jinlẹ̀ kọ́ńtrátì hmm. hmm. tí ń lé tọ́wọ́ rẹ̀ ò tí ì bá wọn ṣáà ní hmm. wá sí lọ́pọlọ àkàìmọye nǹkan míì tá a béèrè lọ́wọ́ olódùmarè tó ṣe ń fi fún wa nígbà míì à ń béèrè owó òun sì ń fún wa láàbò ó kún mọ̀ parí ẹ̀ hànà ló dá wa sí tó ń bá fún wa lówó ńgbà náà owó ọ̀wọ́n àna síbi di ájò àti mọ sákàkà kiri tó ráwọn ẹ̀hàn náà hàn yàn léèmọ̀ àníjẹ́ mm. fún ọ láàbò náà mm. kó lè bá a fi kọjá lára wọn mm. òun ló dá dúdú òun ló sì dá funfun òun ló ń ṣohun òwú fẹ́ni òwú láàkó tó òwú tí kò sẹ́ni tó lè mú sí agbára tó fi ń jólódùmarè ni kì í ṣe èèyàn tó bá jẹ́ èèyàn ah. ní lè. Ah, níkórí wa o. <laughs> níkórí wa o níkórí wa o. níkórí nǹkan ránṣẹ́ o. <laughs> tàbí kàn tiẹ̀ mọ́ ní ní tó fi ránṣẹ́ òtó hmm. ọmọ ọlọ́mọ náà yà á ṣe rẹ́kọ̀dù ńgbọ̀ ya. <laughs> àwa la mọ tá a ṣe fún ẹsẹ yìí sẹ́yìn ayé fẹlẹ ó ní tòun tóun lẹ́rù. ọmọ dìkun. ọmọ sọ di kẹtẹkẹtẹ káyà Ọlọ́run ògo ni fọkọ rẹ o tóbi títí ayé ògbọ ọ̀run ògbọ o hmm. fọ̀run ṣẹlẹ̀ o sì fàyè ṣàpótì ti sẹrẹ agbára tó fi ń jọ lọ́hùn kò sẹ́ni tó lè ṣàwámọdì mẹyàn wádìí ẹ títí yọ padà mọ lulẹ̀ ni yóò lulẹ̀ lákọ̀ọ́kọ́ lulẹ̀ lẹ́ẹ̀kejì kódà yóò fẹ́ lulẹ̀ tẹ ẹ mẹẹdọgbọn torí pé ìjìnlẹ̀ ni ọ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ni hmm. ìmùlẹ̀ wà lóòótọ́ hmm. àmọ́ kò sí ni ayé ó tanná rí di ìmùlẹ̀ hmm. wọ́n mọ̀ tán fi ṣèmùlẹ̀ ọ̀hún àmọ́ kò sẹ́ni tó tanná tó wá di ìjìnlẹ̀ tó sì rí ìjìnlẹ̀ rí torí ìjìnlẹ̀ kọjá òye èèyàn ìjìnlẹ̀ tí ń gbé ìmùlẹ̀ mì ògo ni fowókọ rẹ o àìkú ni o lè kú láéláé àìsá ni o lè sá láéláé o tí ò dípẹ̀ta o sì pẹ́yìnkẹ́ àtagbára ayé àtagbára ọ̀run ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun ṣe òun wọ̀ ọ́ fẹ́ ni ó wọ̀ ọ́ láàkó tó ń wọ̀ ọ́ kò sẹ́ni tó lè mọ̀ ọ́ sí mo jókòó lóòótọ́ àmọ́ kàn mí ba búburú ajọ́ ọlọ́run olódùmarè ó dàbí kí mo pura mọ́lẹ̀ lọ́dọ̀ rẹ torí pé n tó ṣe òfin hàn yàn ibi tá à ń gorí òkè méje sí lọ́jọ́ kan ṣoṣo ló ti ń ṣe nírọ̀wọ́rọ̀sẹ̀ mm-hmm. yìí mm-hmm. ọlọ́run ni ọ́sẹ̀ mm-hmm. àṣọba tí kì í da májẹ̀mú ni májẹ̀mú àṣẹ̀ǹbáyé ń bẹ lọ́wọ́ rẹ̀ ń tó sì ṣe ní ó fi pamọ́ fún gbogbo àfa àti wòlíì hmm. àṣọ ọlọ́run ni ó tó lágbára ju gbogbo agbára ayé lọ ìwọ lọ gbàmùgbàmù ojú ọ̀run ò ṣeé gbàmù gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani gbàmùgbàmù hmm. ojú ọ̀run ò ṣeé gbàmù gbàyàngbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fàyè hàn yàn hmm. ogun ọdún tẹ́ṣe ti ń sáré ẹkú wájú ní ọmọ kílẹ̀ ńlẹ̀ ọgbọ̀n ọdún tó kù èkó ti lọ ló èbó ẹkú wájú ní ọmọ kípa ńlá báyé tóbi jù bẹ́ẹ̀ lọ báyé kẹ̀n bẹ́ẹ̀ lọ báyé fẹ̀ jù bẹ́ẹ̀ lọ ah. ayérayé ni ọ́ tó lè gbáyé mi láì mú mi sí ọba tó gbé kú mi tí ó kò fó kólókóló mm. abájọ tó kun fìrí ọtún sátijọ́dá nìrí ọtún padà sẹ́yìn òkè ńláńlá ń fò bí àgbò òkè mm. kéékèèké bí ọ̀dà àgùntàn ilẹ̀ ń wárìrì níwájú ọlọ́run olódùmarè olóko tó pọ̀ rẹpẹtẹ omi mi ní omi rẹ sínú tún mi rẹ síta òun mú dúdú jáde nínú funfun mú funfun jáde nínú dúdú nínú dọ̀tí nù rà ló ti mẹ́lòmíì jáde mm. olóyá ọmọ tálákà jókòó pẹ̀lú ọmọ aládé ó kọ ẹni tí ó bí ọ léèrè tó bá lóde òde tó bá lóde òde àìdè rẹ nìjẹyà tó bá dé tán ìkàyà ní ọba ṣoore àbí kí n mọ dúpẹ́ lọ́wọ́ rẹ ní gbogbo ìgbà gbogbo láyínká ayéfẹ́lẹ́ ò ní yé fògo fókọ̀ rẹ ọmọ ọlọ́mọ mm-hmm. àá torí pé ẹni bá ti mu lódùmarè yín yóò kó fa rẹ̀ gan-an ni o àbájọ tó ló tóbi títí ayé ọ̀gbọ́ ọ̀run ọ̀gbọ́ mm. àwọn kan ní o fọ̀run o fayé ṣàpótì ti sẹ̀rẹ̀ àwọn onímọ̀ kan wá díẹ̀ títí wọn lóò jókòó láàrin àwọn kérúbù bẹ́ẹ̀ ni àwọn kan ṣèwádìí ẹ títí wọn ní tó fi ń dọ́lọ́run kò lè yí òní kankan mm. ojoojúmọ́ ayé láti tó máa kó bẹ̀rẹ̀ fọ̀ fáwọn tó mọ rírì rẹ o bó bá ṣe ẹlòmíì lójú tó wu tó yẹ kó wu tàbí jàǹbá tó yẹ kó ṣe tàbí ẹ̀hún ọ̀rọ̀ tán ti hun lẹ́yìn rẹ̀ hmm. Hmm. láwọn tí wọ́n bá rẹ́rìn lójú tí wọ́n sì ń fa oríṣiríṣi nǹkan kan lẹ́yìn hmm. tó bá fún tó bá ṣí ojú ń tọ̀hún tó rí a kò ní béèrè nǹkan kan mọ́ bí kò ṣà dọ̀bálẹ̀ kò ṣà mọ yíra nínú ẹ̀rọ̀fọ̀ nínú ìdọ̀tí pé ọlọ́run ògo ni fowókọ rẹ̀ àní àràmọ́ ni ọ́ àròhìm ni ọ́ àmọ̀lík ni ọ́ àkùdùs ni ọ́ àsàlám ni ọ́ àmùmí ni ọ́ àmùyàmí lóko rẹ̀ òǹjẹ́ àrùjàbá àrùkọ̀há àgàfà ọba tí ń forí jẹ̀dà zọ́ọ̀lù jàláàlì wa líkìram òpèrè ní jehova fún mose olólọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ni wọ́n mọ̀ àmọ́ orúkọ rẹ̀ tó ń jẹ́ jehova ni wọ́n mọ̀ èmi náà wá béèrè pé kí ló ń jẹ́ Jehovah àwọn onímọ̀ ní ẹni tó tó tán ni hmm. ó tó tán tó jà ara rẹ̀ gbé ẹkùn ta gìrìgbé rẹ̀ níjà wọ́n ń pọ̀ lẹ́lẹ́bùrú kẹ́ tó bá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mú ọ sí hmm. àwọn kan ní ẹ̀kẹ́ inú náà lílu ni ó mu ní àkọ́kọ́ ni ó toró tẹ́lẹ̀ ìbẹ̀dà àwọn ebèrú mẹ́ta ni tó bá tẹ́lẹ̀ ìṣòro dẹ̀dá ẹ̀dá wo ni ó hmm. kojú ìṣòro talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ̀yin ọkùnrin ó tún yá o ní kejì ara kejì. ìṣàgbára tí jésù ti pinnu àti ṣe nípasẹ̀ àwọn wòlíì máa jẹ̀mú ẹ̀. láyé gbogbo ọkùnrin ní kejì ara kejì babalọ́lá memorial international miracle car. main power of the nation. wednesday fifteen the friday seventeenth june. ọ̀sẹ̀ yìí ni o. àkòrí yẹn náà ní nígbà tí ìwọ bá di alágbára tó. ọ̀sẹ̀ yìí gángan la máa jà ọ̀rọ̀ síkálẹ̀ bàbá rẹ̀. lábẹ́ ìfàmì òróró yọ. prọfẹtẹ sikayawo aladeji. general evangelist ìjọ csc kárí ayé. prọfẹsà mọlúwalọ. adami mọgò. ìkejì arakeji. pastor friday anderson. assistant olórí ẹ̀mí lẹ́kọ̀ọ́ ẹ̀mí lẹ́kọ̀ọ́ ẹ̀mọ̀ àràǹbádá twins olúwa ló ní bísí adébáyọ̀ glorious ọ̀sẹ̀ gangan la máa ṣe fáwa tẹ́lẹ̀ àyè tó máa wà wọ́n ti rí àwọn wòlíì tó náà wọ́n kánsẹ́lì gbogbo ẹ̀ ní CAC babalọ́lá memorial international mekuka ìkejì arákejì. testimony eléyìí ó máa lágbára. good morning doctor. welcome mamana you bring your sister today no doctor na my neighbor be dis o oh. i don dey beg her to join us register for antenatal for hospital but she no gree. madam why now you no know say you suppose come register for antenatal when you dey pregnant. doctor i no wan catch coronavirus no be hospital the thing dey dey pass. if you cover your nose and mouth with face mask do everything dem say make you do corona no fit catch you for hospital. abeg help me tell am o. Oh. but look me now i no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dem come play o oh. dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine. thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick. register for an ten atal care once you know you are pregnant hospitals are still safe. This message was brought to you by the State Ministry of Health with support from APIM Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ ń kọ́kọ́ kí ẹ pé ẹ ka ọkọ àbọ̀ padà sí nàìjíríà. fóun gidi kí mi. màmá ló wọn mú àwọn dádì ṣé ohun tí mo fi kí ẹ ṣe kò jọ kò jọ ó jọ ó jọ ohun ẹni tí wọ́n pè torí meet call àmọ́ tó pè padà. ok ok ìgbà tó o fẹ́ wọ bí o rántí mo rántí lálákọ̀ọ́kọ́ tó o fẹ́ wọ bí tó lọ bá pé kí wọ́n gbà síbí àkọ́kọ́ olúlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tó tún lọ bá lọ bá eh, eh, kí lórúkọ pẹ̀kún eh. ẹlẹ́ẹ̀kejì olùlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó tún lọ bá HR pé kó bá mi sọ̀rọ̀ olùlọ eléyìí tó jókòó kò lè kò lè kò lè mọ ṣe ẹnjìníà bíi tí o bá ṣe pé mo fẹ́ bẹ́ẹ̀ má jẹ jẹ ìgbà tó yá gan ìwọ gan ọ̀rọ̀ tí kò sunkún lórí rédíò lórí rédíò nìkan tán mo tún sunkún lórí fóònù. fóònù ti lulẹ̀ o ọmọ cruise ní naija. naija dùn gan. honestly nigeria yìí dùn cruise ní naija. ó dùn gan nẹkẹnẹ. ní ọjọ́ sunday àwa tajà pọ̀ sójú window side yìí. <laughs> ẹjà sí window side. à ń gbójú window side ní church ní báyìí. window side. window side everybody ló fẹ́ jókòó sí window side àjọ ń dùn ní báyìí. kí ló dé kí ló ṣẹlẹ̀ window side. àkóyè mi o. lẹ́gbẹ̀ẹ́ window. ẹ window side everybody ń jà sí church àwọn sáà tó bá ṣe wọn àwọn sáà gan wọn ń dùn window side báyìí. <laughs> Ah, wọ́n fẹ́ jókòó sí window side. mi mọ nǹkan bẹ́ẹ̀ ń gángan lélẹ̀ sọ́ọ̀ mi mọ wáyé kẹ́ bá wa fòye gbé gbogbo chọọchì wọn ní wọn ń jà sí window side báyìí ni. mo fẹ́ ṣáàjì fóònù ni. sọ́kẹ́tì wà mẹ́ẹ̀ sọ́kẹ́tì wà mẹ́ẹ̀. ó dẹ̀ yé yín o nàìjà lájọ wà o. Ah, ọmọ a fẹ́ lọ gbàdúrà ṣọ́ọ̀ṣì rechargeable phone rechargeable lanta rechargeable fan Ritajebu kí ló tún kù náà. gbogbo rìtájébù torchlight. gbogbo ẹ ni. ẹ kò dání. Hmm. àwọn nìkan ọmọ kan dúró tì. make sure pé tó bá ti fúl kó yọ kó fi léyìí sí tó bá ti fúl kó yọ kó fi léyìí sí. ọmọ yẹn ò gbọ́ torí ẹ̀lẹ́ lomi ṣe ń lọ ṣọ́ọ̀ṣì tàbí lọ mọ́ṣáláṣí. ọmọ yẹn ò lè gbàdúrà kankan. kò sádùn àtọlọgba ọlọ ṣáàjì ni. Ah, wọ́n ní tó ń gbẹ́ lómi ń lọ mọ́ṣáláṣí nù ẹ dákun bàbá ti kírun tán. yóò kọ kí wọn dáadáa. asalaamualeykum ẹ kú àtàrà ẹ kú àtàrà. bóò ni yóò ti àjọkò ọ̀rọ̀ nàìjà báyìí kọ́lọ́wọ́n ẹ dẹ́kun ẹ bá mi plọ́ọ̀gì. ọ̀rọ̀ nàìjà báyìí kọ́lọ́wọ́n sànú wa ọ̀rọ̀ sànú wa yóò tó sẹ́mi lọ́tàn tí fún yín náà bẹ́yìn lọ́dọ̀ tí transformer wo òbílẹ̀ o mo sọ múná wa náà ni àti ní sàṣọ sórí ẹ kí ló kọ rẹ dákun bá ń ṣáàjì fóònù yìí. dákun bá ń plọ́ọ̀gì ẹ bá ń ṣáàjì ẹ. máa mójútó máa mójútó. kàmá ń finá sórí ẹ díẹ̀ náà ni wọn kàn jẹ nínú díẹ̀ tí yóò lè gbé wa títí. yóò lè gbé wa kàn jẹ lè ṣẹlẹ̀ lóhùn. yóò lè gbé wa mọ́jú. Ọlọ́run ṣe àwọn àwọn tọ̀dọ̀ wa ń bì náà ẹlòmíì kò sí ní díútì. yọ wá. yóò jókòó sí ìsàjọ bí àlejò. ní ẹlẹ́ni ìsàjì fóònù. asákòókò àti kòkó ẹ̀ ní ọjọ́ wọn àti fóònù ẹ̀. àní mo ti jí gbèsè àbí mi ní reception ti pé gbèsè àbí kí ló ṣe lẹ́yìn time na wọ́n ní ah ọ̀gá mi ti ẹ̀ mọ̀ pé mo ti sùn mo ní kí ló ṣe ẹ ní mo ń charge phone mi. bẹ́ẹ̀ni. jáde tó tó ṣe bí òwe ẹyin àgbà tó lọ pé àgbà tó jìn sí kòtò hmm. ó fi kọ́ ará àyòkù lọ́gbọ́n ni hmm. ẹ ti dé Oǹdó rí nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn tá a fi ń du window side. àgbà ìyẹn wọ́n gbé ìfúnra lògùn àgbà ah. ìyẹn gbọ́dọ̀ máa wà ní. ó ti yé mi. ó ti yé yín. ó ti wá yé mi. ọlọ́gbọ́n ló lè yé. ó ti yé mi láyínká ó ti yé mi kọ́lọ́mọ ìjà ríru ẹ̀ mọ́ nbó la wà tí mo ti gbọ́ ìròyìn burúkú ọ̀hún ọlọ́mọ ìjà gbọ́rú ẹ̀ ṣáfẹ́ sọ pé àwọn tí ò lọ chọ́ọ̀chì ń jọ́nà àtúnṣọpọ̀ lọ́hún mọ̀ ìyàwó táwọn ò lọ chọ́ọ̀chì ni oníkàlùkù wa ń jókòó sí window side. Windows side àdùn báyìí. tó bá gbọ́ gbàá. ọ̀fà gan ojú olójú ọ̀nà mọ́. èyí pẹ̀lú aṣọ ìbora. ọmọ pé ọwọ́ Yorùbá ọmọ Yorùbá ló sọ̀rọ̀ tó fi òwe sí ọ̀gá. kí ni Yorùbá sọ. ó ní fausa òfura fausa jóná làjà òfura làjà jùnú onílàtí ọba fura wàláhì ọ̀lẹ́ ló máa kó lọ. òní ìmọ̀ ìsìnkàpọ̀ rẹ̀ fausa. bẹ́ẹ̀ ni ọ̀gá fausa òfura fausa jóná. jẹ́ ìlú ìdí ẹnìkan ọwọ́ wà lára rẹ̀. <laughs> ọ̀gá yìí tí ì sẹ́yà sí fausa fausa fura fausa jona. fausa sì fura. bẹ́ẹ̀ni lajà òfura lajà jù. ok lajà òfura. lajà jù nù. onílàtí ọ̀wá wa fura wà láyé ọ̀lẹ́ ló máa kó lọ. ìjọba wa kí ni mímu bá máa wá nǹkan mímu. ọ̀gá yìí tí ì sẹ́yà sí. ọwọ́ ah, wà lára rẹ̀. who say you sick ah you well well you the, well. the way you dey look me dey sorry for me like ah, I ah no i no sorry for you i dey sorry for myself so i just dey blame myself say why why, why i dey leave you for casino. how, how i dey manage you wala ololo ololo ololo ololo fi akosejaye mi sọdọ ayé pẹlú. Ah, akosejaye burúkú ni. ìjáyẹ kan àbẹ̀rù pé tí wọ́n bá délé kí wọ́n jẹun wọn kó dé lògùn wọn. <laughs> o ti sọ ok you think say i dey sorry for you. Eh, wala the way you look me come no, shake head like this. no he no sorry for you. i sorry for myself. he dey sorry for himself say how you take dey manage you. how i take dey manage you. <laughs> omukwe omukwe wait wait, wait are, you, are you smiling or crying which one. <laughs> ah, you well, don't cry don't cry. ẹ̀rín rè bí ẹkún don't cry why why are you crying. it look like say i dey cry. yeah yes exactly as as if. <laughs> oga i dey enjoy myself. ah ọlọ́run ló pè mí lamẹ́ríkà mi ọ̀gá. ọlọ́run ló pè mí lamẹ́ríkà rẹ̀. oògùn èṣù gidi. o tún béèrè pé sára wọn yá ó ní ṣe ó ní bí mo ṣe wo òun ìwọ tó yẹ pé ó ní òun wò bí tí mo sọ́ọ̀rì fún òun. dókítà méjì ló ti pe láyé ká. lórí ọ̀rọ̀ ayé èyí náà nígbà wo làárọ̀ ayé gbé ọ èyí tó wá dùn mí jù ní vet doctor tó pé Ọlọ́run <laughs> doctor tó tọ́jú ajá wọn bóyá ajá ti gé ọjẹ vet doctor pè mí. sọfẹ́ admit mi ni. irọ́ german shepherd gé ọjẹ. kàkà tiẹ̀ bá yí dúpẹ́ pé èmi rẹ̀ fọ́nì sóògùn. Ah. Ah. ikú ògbé kan aṣọ lé ọ lọ́wọ́ orí jìnrìn rẹ̀ bí ṣọ́ọ̀ṣì àgbè ni. ọlọ́run ah, sori fausa kan ní respond yìí ademola fausat olúwabùkọ́lá onímọ̀lá you don jóná already. <laughs> sọ ti dáràn lọ́wọ́ gbogbo fáwọ́sá má dárìn nígboro. ó kú làjà kí ló sọ pé làjà ò ṣe. mo ní fásá fura fásá jóná làjà fura làjà jùnú ó ní láti ọba fura wà láyé ọ̀lẹ́ ló máa fura. làjà jùnú kọ̀lá dírẹ́sì mi ti lọ lọ́wọ́. owó yẹrẹ bá ma ni mo kọ́ a. <laughs> owó yẹrẹ ah, ah, exactly. owó làjà ò ládírẹ́sì mi tó lọ lọ́wọ́. owó yẹrẹ bá lọ sọ bẹ́ẹ̀. <laughs> Ah a jẹ́ ọ̀rọ̀ kan kò ní ìjẹ́jọ́ nígbà tí Ṣẹ́gun tí ò tí ì dé Nàìjíríà ọ̀rọ̀ yẹn ó ta síwájú ó ta sẹ́yìn hmm. gbà tí Ṣẹ́gun náà dé òun náà sọ díẹ̀ ńbẹ̀ ó ní àwọn tí àwọn jọ wà náà wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ nípa hmm. ọ̀rọ̀ alájà mo láyọ̀ láti sọ fún yín pé alájà tẹ̀sí mi wọn kò pe alájà hmm. ẹ fẹ́ gbọ́n tá sọ mo get well soon <laughs> Message. get well soon tí wọ́n sẹ́ẹ̀dì táwọn èèyàn fi ránṣẹ́ get well soon. pé ká yóò tètè yá. balógun ó ní ọlọ́run fún ọ lálàáfíà o mala. Hmm. Hmm, oga eh, then they pray then they pray for you. they pray. that person you think say I sick. no you no, you no think o. you no think o you, you know. say you sick you sick. oga <laughs> never sick ilé ẹni mọ̀gàn wa bí ògùn àṣìbùtì wa bí. aa ah, kò sí wàhálà. you can't know. at times tọ́ba rẹ̀ rí ọjọ́ yìí mojì dìdìrín. Oh. <laughs> emoji no no why i dey ask you say you dey cry your cheeks be like somebody wey dey cry. no oga i dey laugh. you dey laugh na laugh you dey laugh. Oga na laugh o oh. wàláì mo ti gbádùn ara mi lọ ni mo ti rẹ́rìn gan. ṣé laugh ni àbí laugh. mo máa rẹ́rìn bí ìgbà tí ayébọ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ fún mi lọ́wọ́. <laughs> Ah, tó fi ọ sọ̀bù. a ti gba paarọ̀. ilé ayé ta wáyé o kéèyàn kan fẹ́ ṣe subscription. ẹ máa fi gba báàfù. Ah, ọ̀gá. tàbí kéèyàn fi gba doro àbọ̀ ọmọ olókùn. Ah, ah. kí ni wọ́n fi mi wé yìí. ọmọ olókùn tiẹ̀ dá. ike tó jẹ́ kó lè bọ́ sílẹ̀ ó lè fọ́ dànù. kò lè fọ́. kí ni. dọ̀rọ̀ tó jẹ́ kó lè jásí kankan wọn fi ọdún dín èmi kankan wọn. àyè yẹn fi ẹ gba ìṣúsẹ̀. ìṣòro kò yé mi ìṣúṣẹ tí wọn fi ń wẹ mọ èṣù èṣù sàbí ìṣúṣẹ tí A fi ń wẹ mọ. tàbí kéèyàn fi ọlẹ̀ báyìí kan kú gba kóró àgbálùmọ̀. lóòjó ti alágbàlùmọ̀ kéèyàn kéèyàn kágbàlùmọ̀ márùn. kéèyàn ti yàn dá rẹ síbẹ̀. kéèyàn fi ọdógò bẹ. ọ̀gá tí wọ́n mú àgbálùmọ̀ wọ́n má da èkó ẹ̀nu náà. àìrọ̀ ah, kóró ẹ̀ dà. ọ jẹ tẹ èpo tẹ èpo ni. kóró àgbálùmọ̀ dà. ó fi kóró ẹ̀ ṣe. ó fi ṣe yẹ́rìn. yẹ́rìn tàbí kó fi ṣe ṣe ní ọrùn. <laughs> ṣé wọ́n important jẹ mi lọ́dún. ó àkó ah. important o. ó important you know how ah, you know how important you are. Ah, ah. aláwọ̀ èèyàn ń béèrè ẹ lọ́wọ́ mi. àwọn èèyàn ń fílà mi tọrọ mo ti ah, wà. ìlà rẹ nìkan kọ́ wọ́n fi wíìdù ẹ̀ tọrọ. àní àwọn kan pè mí wọ́n ní wọ́n fẹ́ẹ́ fi mí gba rédíò license. ìyẹn dáa ṣé community radio. community yes báwo lè ṣe mọ̀. Eh, community náà ló lè gbé ló lè gbé commercial torí bẹ́ẹ̀ wá fi ẹ́ sílẹ̀ sọ́dọ̀ NBC wàláì wọn ò community ló lè gbé o ti gbé community kan tán. o gbé community tán. ẹmí mi ẹrọ àbí ẹkọ. amọ ni. amọ ni. ibo tí wọ́n bá rí mi ní tí wọ́n bá rí mi ní ọ̀dọ̀ MDC wọ́n máa welcome mi ju ìwọ lọ. ọ passport mi wà ní entrance wọn tí a bá ti sílẹ̀kùn ibi ìjọba yìí passport mi ló wà lódò. ọ̀gá nínú ẹ̀mí àti ẹni ta ló important lọ́dọ̀ MDC jù. láàrin wa ti Portable àbí. yes. láàrin wa ti Portable. yes two of us yẹn kan tó important tó yẹ pé tó máa recognize tó máa kí tulu tẹ̀ fán tó bá dọ̀dọ̀ MVC. Ah, sori nta lè ṣe fẹ́yìn méjèèjì mhm. kan dá yín dúró lórí rédíò. bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ why z o jẹ ọmọ fún mi ní radio station mi àbí. Ah, exactly wọ́n mọ̀ fún ọ ẹ mọ̀ dá agbọ́lágbólé yín. ọ bẹ̀rẹ̀ nsábó. èyí ò tọ́tọ́ àyè tọ́tọ́. àwọn kan ti ń sọ pé kán fún ẹ láwọ́ọ̀d. awarders. wọn ló try. Hmm. gẹ́gẹ́ bí ọmọ ọmọ òkè ọya tó tún wá ń tú wé yorùbá yorùbá sọ wọn ò yí ọmọ yorùbá ìyá wá síbi oníke. irú mi ti kọ́ ẹ́ ló fi ń bí alájà di wàláhì bí rọ́bà lọ sọ́lọ́gùn ẹ̀rọ ọjọ́ ta ni ọjọ́ ti máa bá a bẹ́ẹ̀ kú bá dẹ̀ kọ́ ẹ̀dẹ̀ lẹ́kàn dayọ̀ ń bọ̀ látẹ̀rù wa. <laughs> lónà farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀. ṣé dandan ni kò pòwe ni. Ah. farabalẹ̀ tún mú lẹ́ẹ̀kan èwo. Ah, ah, mo ní bẹ́ẹ̀ kú bá kọ́ ń bọ̀ látẹ̀rù wa. Dayo èwo. ọ̀wọ́ yorùbá ni mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kún bá kan. bẹ́ẹ̀ni. ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ kì í ṣe ìlú wa. ẹ wẹ asan desenti ọ̀gá ah. ọmọ lọ sọlọgún ẹrú ta ni ti ma bá yín. ti ba. Bẹẹni. ṣé ológun ẹrú ta bára ni. òwe yorùbá ni ọmọ bá jọ ẹmu lafi ìlàjà mọ̀ kò jìnnà àwọn mọ̀. kò sí àṣemá ṣòṣà lódò tí làbẹ́làbẹ́ ò ní mọ̀. ọ̀gá wa send the same thing. yàrá send the same thing. kẹ́kẹ́ náà ni ọ̀gá. ìlàjà mọ̀ kò sí àṣemá kan lóńdó àbí. Hmm. ìlàjà náà jà jìnnà sóńdó. bẹ́ẹ̀ wọ́n mọ̀ àwọn ah, hmm. mọ̀ àwọn òkìtìpupa gan mọ̀. ẹ̀bẹ̀ ni ya òkìtìpupa náà mọ̀. ọmọkùnrin bá náà lọ́tún sọ̀rọ̀ tó tó pé òjò ń kọ́ àwọn ọdẹ níbẹ̀rẹ̀ rẹ̀ mí àlùkò yín òjò hmm? hmm? ń pa odi níbẹ̀rẹ̀ rẹ̀ mi yọ. òjò ń pa odi níbẹ̀rẹ̀ rẹ̀ odi yẹn ọmọ kójò fẹ́ rọ̀. òwe yorùbá ni mo sọ bẹ́ẹ̀. rẹ̀ mi yọ. <laughs> táwọn yorùbá gidi bá gbọ́ mú wọn lé olóko. àṣẹ ah, mi kì í ṣe yorùbá gidi. Ah, ojúlówó pọ́npọ́n òtílẹ̀wé amọ̀ èkìtì. Ah, okun bàjẹ́. <laughs> ọ̀gá ọ̀gá wo ó ti tó ọ̀gá alaba ń kọ òkèlè bíi kó ìyálé ogun ìyálé ogun kíkiri ló jíire alaba yìí wo alaba ń kọ òkèlè bíi kó ìyálé ogun ìyálé ogun alaba ń pọ gèdè bẹ́ẹ̀ pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ títìrì ló ń tiri wọlé ọwọ́ yorùbá ni. so kí ló ṣe alaba owó yẹn bá lọ sóbẹ. ó ń ṣe kí ni. ó ní alaba ń kọ òkèlè bíi pé ìyálé ogun ìyálé ògbọn kíkiri ló ń kiri. ìyálé kiri lọ. kí la fẹ́ ṣe málàmù sí gan kò yé mi èmi rò pé gbogbo àdúrà tá a gbà fún ọ ní wailing wall bá a ṣe ń darúkọ rẹ lẹ́ẹ̀mẹ́wàá pé kọ́lọ́hún kó bójú tó àwọn àdúrà àdúrà ti gbà àdúrà ti gbà èyí tí mo báyìí jẹ́ kí n mọ̀ pé àdúrà ti gbà. kí n tó gbàgbé yí òbí àdúrà tí mo ní kẹ́kẹ́ mi. the next thing báyìí ni pé káwá géńdé méjì tí ó sùn ọmọ lẹ ká rọ mi Gálílì sí ọ lẹ́nu. àdúrà tí mo by force mo mọ́ mú fúra ṣebí ìgbà kékeré tó bá fún mi ní àgbo ibùn kan tó kọrọ jù bẹ́ẹ̀ mi àbá ní àgbo jẹ̀dí ni mo máa mú. àdúrà tí mo ní kẹ bá wa gbà sínú black gallon wá láti ọ̀hún yẹn kan. ó wà lọ́wọ́ Bíọ́dún kí ló ń ṣe ẹ́ lóhùn. mo ní àdúrà ń bèèrè mo fi ohun rẹ̀ lè béèrè ni pé àdúrà tí mo ní. ọba fòun líle béèrè. pé kẹ bá wa gbà sínú black gallon pé lọ́wọ́ ta ni màá ti gbà. ọwọ́ Bíọ́dún. ṣé Bíọ́dún agunbíadé. ó wà nínú mm, rẹ àdúrà yẹn ó wà nínú rẹ́kọ̀dì àìpọ́lé o ma filẹ àìfọlẹ o ma ma filẹ ẹ. ó wà ní prayer point. yes ọmọ tí ní àdúrà tí mo gbà níjọ́sí bàbá lọ lè ṣe o àtẹ̀yí tí mo gbà ní fọkọ̀ bàbá lọ lè ṣe o. ìtọ́ gbà ní fọkọ̀ bọ́m fọ̀tò ńkọ́. o ti ma ní gbogbo ogun tó ń jà mí ní I <laughs> àtẹ̀yí tó ń jà mí láyẹyẹ ẹ̀dùnmá rẹ̀ gbẹ́mi gbogbo wọn kó di pé yóò bà ogun tó ń jà ẹ ní fọkàn. ogun tó ń jà ẹ ní fọkàn àtẹ̀yí tó ń jà ẹ̀ láyẹyẹ Èdùmàrè bá ẹ ṣẹ́gun gbogbo wọn kó tó di pé wọ́n ó bà ẹ lágbájé. wọ́n bà ọ lágbájé. kásọ kásọ tòótọ́ láyé ká ọmọ yìí mọ tí sọ ọmọ ìyá o ah, tógun fọkàn àtógun ayẹyẹ bá ka mágbájé. ó sú mi o. oh my god òkú bọ̀kọ̀ ìjọba lọ́mù. ṣé ìjà ara náà lọ báyìí. ó kú bí ìṣẹ́jú mẹ́sàn-án káago mẹ́fà ó lù. láti ṣe nǹkan já máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. já máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. mo pe aláàjà nígbà tí mo rí àtẹ̀ránṣẹ́ wọn hmm. mo béèrè pé ṣé wọ́n ṣúọ̀ pé àwọn ni wọ́n ní hmm. àwọn ò ṣúọ̀ ìdí ni wípé ibi tí mo sọ pé ọmọ yẹn wà kọ́ ni alájà mọ̀ kó wà ọ̀tọ̀ níbi tí alájà mọ̀ pé ọmọ yẹn wà hmm. Hmm. ibi tó ọmọ sọ pé òun wà fún èmi kọ́ lọ́mọ wà tí mo ṣe èsì dárúkọ ìgbà tí mo ṣe èsì dárúkọ ibi tó wà mhm. alájà níbi tó ti dàrú mọ́ òun lójú mhm. nìyẹn pé. Mm -hmm bóyá kì í ṣe tòun ṣùgbọ́n wọ́n fọmọ́lẹ̀ fún òun mhm. àbúrò òun mhm. ọmọ ẹ̀gbọ́n òun mhm. tó wà lọ́dọ̀ òun ó wà ní ìlú kan báyìí wọ́n dárúkọ wọ́n dárúkọ ìlú yẹn wọ́n ní ṣùgbọ́n kì í ṣe ìlú tèmi ni mo ṣe mistake dárúkọ yẹn ni wọ́n ló fọmọ́lẹ̀ fún àwọn nílò tọ́ ara aláàjì ò yá wọ́n ní so èdè èdè orílẹ̀-èdè tó kàn yàtọ̀ ń bẹ̀ ní ibi tí mo sọ pé ọmọ yẹn ti pè mí tó ti ń ṣiṣẹ́ mo wá ní pẹ̀lú nǹkan táwọn èèyàn sọ káàtì ẹni pé ó jọ ti yín mà kí lẹ máa ṣe kí lẹ fẹ́ ká ṣe ọ̀ kí lẹ máa ṣe báyìí wọ́n ní ọmọ ẹ̀gbọ́n àwọn ọmọ àwọn ni ọmọ ọmọ ẹ̀gbọ́n àwọn ọmọ àwọn ni wípé nǹkan tó kàn dùn àwọn ni tó bá jẹ́ pé lóòótọ́ bí ọ̀rọ̀ yìí ṣe rìn rèé wípé nǹkan tó kàn dùn àwọn ni pé wọ́n fi wọ́n fi òun sínú òkùnkùn ayé. wọn àdè jẹ́ kí àwọn mọ bí nǹkan ṣe ń lọ. ó ní ṣe bí òun ìbá mọ bí tí òun bá dojú àdúrà ọ̀rọ̀ ayé òun kọ. Hmm. ó ní nǹkan tó dùn ún bẹ̀ ní màmá ṣé ẹ foríjì wọn tí wọ́n bá wá bá yín tí mọ̀lẹ́bí bá pè yín jókòó ó ní kò dìgbà tí mọ̀lẹ́bí bá pè àwọn jókòó ó ní alátiṣe ló ń mà ti ṣe ààrẹ ó ní kìkúkú ṣe pé òun ti bímọ ó ní òun ò sì lè ṣẹ̀ṣẹ̀ sọ pé bóyá òun lé ọmọ kankan kiri ọlọ́lọ́run ti dá òun láre wo ṣẹ́gun hmm. inú mi dùn. ẹ ṣọ́ra àwọn kankan wà tó jẹ́ pé kò sí ní ta fẹ́ ṣe sí kọ́lọ́run ṣàánú wa ni ohun tọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run nù ǹjọ́mọ̀ pẹ́ lómi ò gbàgbọ́ pé lẹ́yìn ọkọ òun ọkùnrin mi ò tó gorí òun hmm. tí wọ́n bá sọ fún un ó lè gbé gbàjúrú ẹni tó bá sọ bẹ́ẹ̀ hmm. àmọ́ nù ìrìn àjò ayé á bára rẹ̀ bẹ́ẹ̀ ó lè sọkúnsọkún ẹlòmíì ò gbàgbọ́ pé lẹ́yìn ìyàwó tóun fẹ́ sílé òun ò tún ní cause láti sọ pé òun tún sọ pé i love you fóbìnrin mi pé kí ló fẹ́ fà á nínú ìrìn àjò ayé kí la fẹ́ bọ́ lọ́wọ́ bá àṣẹ̀mbọ̀ wà wá bá rẹ̀ situation yẹn àwa kù bó ṣe fẹ́ ṣe é kò wá tún wá ní fẹ́ fẹ́ dúró lórí ẹyọ kan àbí méjì bẹ́ẹ̀ ni a wá lọ máa lọ bí mẹ́ta mẹ́rin a tún máa béèrè pé ṣóun nìyí láyé kò lè ṣẹlẹ̀ tó fi máa sọ pé òun gorí ìyàwó méjì. olófin jẹ́ pé ọ̀rọ̀ ilé ayé never say never ni o. never say never. bẹ́ẹ̀ ni hmm. kéèyàn kan máa fàdúrà tì ni torí pé ohun tí o fẹ́ hù jáde lọ́la ẹ̀dá kan ò mọ́ o bá ń fọwọ́ tọ́lẹ̀ látò náwó sọ̀rùn ó kàn ń hmm. jẹ́ra ẹni yà ni o. pọ́nìṣà rẹ̀ ni. àwọn event kan wà tó jẹ́ pé tó bá téèyàn bá bára ẹ̀ nú ẹ̀ hmm. àbáwọn situations kan wà téèyàn bá bára ẹ̀ nú ẹ̀. wàá gbà fọlọ́run ni tó bá gbà fọlọ́run. èyí ó tún bá lọ. àfi kó ń tọ̀ ń bá rìn. èyí á tún bá rìn ṣùgbọ́n inú mi dùn fún bí alájà ṣe sọ̀rọ̀ bóyá torí àwọn nǹkan tí àwọn èèyàn ti wá gbà nímọ̀ràn lọ́tún lọ́sì pẹ̀lú àwọn àwọn àmọ̀ràn táwọn èèyàn mú wá lọ́tún lọ́sì hmm. ló jẹ́ ká làájà gbà bẹ́ẹ̀ mo sì nígbàgbọ́ yìí pé bí wọ́n ṣe sọ ni wọ́n ṣe máa ṣe hmm. kó má jẹ́ pé anyway èmi nìkan. báyìí ká bá a ṣe tọ́ bá a ṣe tọ́ ẹlòmíì yàtọ̀ o hmm. <laughs> bá a ṣe tọ́ ẹlòmíì yàtọ̀ o ṣé o mọ̀ pé láàárọ̀ àná mò ń sọ̀rọ̀ kan pé preparation wa fún success ló máa ń pọ̀ jù àyè prepare fún failure à ń prepare pé kí n ṣe rere kí n ṣe rere kí n ṣe rere gbogbo ń ta bá mọ̀ pátá la máa ń lò àmọ́ àyè ìgbáradì pé tí ìjákulẹ̀ bá dé nǹkan hmm. òun ló fi jẹ́ pé tó bá dé bẹ́ẹ̀ lòmíì depression ni straight torí kò ní expect ẹ̀ bàbá mi lòun ò bẹ̀rù ọ̀tá òun ó ní ṣùgbọ́n òun bẹ̀rù ọ̀rẹ́ a ti mọ̀ pé ọ̀tá lọ̀tá kí la mọ̀ tọ́rẹ̀ ó padà wàá dà òun hmm. tọ̀hún ti múra lẹ́nu pé a lè sọ ẹni tàjọ dìmọ́ra wa ní ìsìn tàjọ rẹ́rìn-ín kí la mọ̀ tí ó padà wàá ṣe ń gbò bá yíra padà tán kọ́lọ̀ ń ṣàmà aṣọ wa lórin àjọ ayé tó má pé ẹbí ẹbẹ ti máa ráṣọ ibi ti máa ráṣọ kọ́lọ̀ ń ṣọ wa wò mí kì í ṣàdúrà o hmm. torí kò síbi tí ẹ̀dá ti lè máa ráṣọ ṣé o lè mọ o lè gbọ́n tẹ́ni tó ń ṣọ ẹni o lè gbọ́n tó ẹni hmm. ṣọ ni ẹ̀yin o lè gbọ́n kí ló tún dé ìwọ lọ tẹ ẹ. Ah, èmi kọ́ mọ́ tẹ ẹyin kí ló kọ ẹ̀ ta fún ni wálé sívíìkì. ní n pè ọ ní fídíò kọ. sọfẹ wojú ẹ wo ṣe kò tẹ wàá yé mi. láì ṣe oge àtẹ̀tún ah, ah. lóbìnrin ni àbátúgbọ́. kò tún wájú obìnrin náà ni. àbátúgbọ́ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ọ̀sà gbogbo owó sàṣẹ lé mi kúrò nílọ tá ló ń ṣe. wálé sívíìkì. wálé sívíìkì. tọ́ta mọ́tò sívíìkì jó nínú. tọ́ta ló fi ṣèfù ẹ̀ tọ́ta sívíìkì ti bí jẹ́ ojú òní kan apàdé ọmọ kan ń jọkàn báyìí wá ní kí n ṣe forúkọ wọn computer building mo ṣe. iwájú ọ̀n ṣadé ọ̀n computer building iwájú ọ̀n computer building lẹ́ni sọ̀rọ̀ àṣà ah. ah, àdúpẹ́ ìyàwó rẹ̀ wọ rédíò. ọjọ́ kan náà apàdé ọmọ kan mọ́ ti ń gbẹ́ bọ́ọ̀hù bí ọdún bọ́ọ̀hù ní jẹ́ dọ̀la. ìwọ kọ pọ̀ lórí fóònù tí. sórí gbogbo staff tó wà pátápátá hmm tàbá chẹ́kì fóònù lẹ́yìn okọ̀ rẹ̀ èmi nìkan nìkan ló kọ́ tó gbogbo yòókù fẹ́mi fresh fm tàbí eh, fẹ́mi fresh abẹ́òkúta <laughs> tàbí yobi ayébẹ́lẹ́ ah. tàbí ìbòkun fresh ìbòkun fresh ni ìbòkun fresh raji fresh raji fresh ah. tàbí engineer kin fresh ẹlẹ baba jingosa fresh. Eh, eh, jingosa music house. <laughs> Truecaller dẹ̀ burú ẹni tó bá jẹ́ pé nọ́mbà kan ti pe nọ́mbà yẹn rí eh, ah. tó wá fi nọ́mbà yẹn pè é kò sí ni tó bá ti hit nọ́mbà yẹn rí orúkọ tán fi save ẹ̀ lórí fóònù ẹni yẹn yóò fi sórí ni ni ọmọ gbé kiri. Jingosa music house. o rò pé o ní kàn àbí méjì ọ̀ya eh. wa lu méjèèjì. ọ̀ya káwa bọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Bye-bye. ọlọ́run bàbá. ẹ tún jẹ́ kájọ pàdé ọlọ́run nínú ayé wòlíì àgbáyé ni prophet ezekiah olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide níbi àkànṣe ìpàdé àdúrà olóṣooṣù yẹn tí jésù oníṣẹ́ ìyanu ti máa ń dá gbogbo oníkòjìpọ̀ ẹ̀dá lóhùn òru ìdáhùn àdúrà night of answer prayer tóṣù yìí tún máa lágbára níjọ christ apostolic church canaan land ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn ẹ ti mọ̀ pé gbogbo tuesday kejìkejì